قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله وما يشعرون ايان يبعثون بل ادارك علمهم في الاخره الحمد لله الذي لا اله الا هو عالم الغيب والشهادة الكبير المتعال فتعالى الله عما يشركون والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa Allah ọba tó jẹ́ pé kò tó yẹ ká tọ́yàtọ̀ sí ọlọ́run ọba náà tọ́lọ́ nìkan náà ló dá wa nígbà tí ń dá wa ẹni dá wa nìkan ló yẹ ká sìn á gbọ́dọ̀ sí tọ́lọ́ ń dá ọlọ́run ọba tó wá fà wá sínú àwọn tí wọ́n ń sin lọ́hùn adúpẹ́ fún ọlọ́run ọba o gbogbo àwọn tí wọ́n ń sin tọ́lọ̀ ń dá kọ́lọ̀ mọ́sàdí ó yé wọn kọ́lọ̀ bá dá wọn náà padà sójú ọ̀nà ọba tí adúpẹ́ fún yín òun náà lọ́ba tó jẹ́ pé òun ló mọ gbogbo tọ́pamọ́ gbogbo kọ̀rọ̀ kọ̀rọ̀ ìtawọ̀ ẹ̀dá tá a mọ̀ ọlọ́run nìkan ló bá tọ́ mọ̀ èyí tá a bá mọ̀ náà fi mọ̀ wá ọba yìí òun náà lọba tó mọ̀ gbogbo ohun tí a rí ó tún wá rí ìtawọ̀ ò rí nínú tí ń bẹ ó tún rí ìjà wa lọ ọba tó nímọ̀ nípa méjèèjì yìí òun náà lọ́ba Allah abẹ́lọ́run nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ wa kọ́lọ́mọjọ́ dàrú àárín wa bàjẹ́ àánú ọlọ́run ike ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú kí sọ àti kí lànàbíwá Muhammad sọ sallallahu alayhi wa ojú ọ̀nà tó máa gbogbo abala ìgbésí ayé yẹn àtọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni sunna òjíṣẹ́ Muhammad kọ́lọ́mọ́lẹ́wà kú ọ̀nà ẹ̀rí tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa àwọn onú Kùránì àárín àwọn onú àdìsí àbá wọn pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè bídíà sì ní ìṣìnà ni dọ̀láàdà ẹni bá ti kú lójú ọ̀nà ànábì ojú ọ̀nà àánú lọ́wà ojú ọ̀nà tọ́wà yẹn ni wọ́n ń pè ní bídíà gbogbo ẹni tó bá wọn ṣe bídíà yóò gbẹ̀san àmọ́ iná Ọlọ́run lẹ̀san rẹ̀ yóò ṣe wàhálà ẹ̀sìn ló pé o. yóò sì ṣe wàhálà lérí ẹ̀ yọ padà wá wọná torí tí ń ṣe kìí ṣe tọ́yà nẹ́bì ní kò ṣe abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ìsànú wa jù báyìí lọ kọ́lọ́mọ́sà mójútó wa gbogbo èyí tí à ń ṣe tó ní ṣe pẹ̀lú sunna nabi abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ yẹsẹ̀ wà ń bẹ̀ láéláé gbogbo èyí tí à ń ṣe tó kù díẹ̀ káàtó kọ́lọ́mọ́sà ṣàtúnṣe wa ń bẹ̀ ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa ẹ̀yọ́ mayami nílùú ọ̀yọ́ ní markas irfad mo kí gbogbo wa ipe a oríire lọ́kùnrin wa lóbìnrin wa nítorí tẹ́yìn bá ti jáde ńlẹ́ téèyàn ní òun lọ lè gbódodo ọ̀rọ̀ àjẹpẹ́ àánú ọlọ́run bá ti lé bá torí kò sí kankan tó lè tún àwùjọ wa ṣe léni tójú ká máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ fúnra wa lọ. nígbà ọlọ́run bá aláǹsá àlàyé fún wa nínú suratul Ashr a'udhu billahi minash shaitanir rajim ó ní wal ashr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqq <laughs> ọlọ́run bá ní àwọn tí wọ́n là kúrò nínú ìdààmú ayé àti wàhálà ayé òun náà làwọn tí wọ́n jọ ń bára wọn sọ òdodo ọ̀rọ̀ torí ká lè bá a sọ òdodo ọ̀rọ̀ ìlà fi jòkó síbí nítorí ká lè bá a máa gbọ́ òdodo ọ̀rọ̀ òun náà làṣẹ wábí àwa bẹ́ẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ sísọ rẹ̀ àti gbígbọ́ rẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ ọ̀rọ̀rùn lílo rẹ̀ náà kọ́lọ́mọ́sà ọ̀rọ̀ wa lọ́rùn ní wọ́n ní kí n gbéyàwó láàárọ̀ yìí ọ̀rọ̀ kan tó lágbára láwùjọ wa nìyí tọ́jẹ́ pé ọ̀rọ̀ náà ó ti sọ pọ̀lọpọ̀ di kèfèrí ó ti sọ pọ̀lọpọ̀ dẹlẹ́bọ ó ti sọ pọ̀lọpọ̀ di ọ̀tá ọlọ́run kódà ó ti fa àwọn àdánwò lé ayé fọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ẹlòmíì sì ń bẹ lẹ́nu ẹ̀ báyìí kò tí ì bọ́ ń bẹ̀ látara ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kódà ó ti sẹlòmíì di èrò sàárè ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa kí ni wọ́n ní ká bá ní sọ. So? òun náà ni alikehanatu wàlẹ̀ẹ́ráfatu في الإسلام. إما islam ìmọ̀ sọ kọ̀kọ̀ ìmọ̀ pàpẹ́ mọ́ra ipe àmọ́ kọ̀kọ̀ ìmọ̀ ntẹ́ ẹ̀ rí wa amabitowa wá àmọ̀bìtọ́ alikihana ayomayami wàlẹ́ẹ̀rọ́fà kéèyàn máa lọlé wusẹ́ kẹ́nìkan gbéra ẹ̀ kalẹ̀ kó ní òun máa ń tọ́pamọ́ kọ́ wá sọ fáwọn èèyàn pé ẹ máa bọ ẹ máa bọ ẹ máa bọ ntọ́ bá rújú nínú ayé yín láì fàyàfi sí i. gbogbo ẹ̀ pátá lòun ṣàlàyé fún yín ìtẹ̀ ń wá tó sọnù tẹ́ ẹ̀ rí òun mọbi tó wà nítorí pé òun ní kọ̀kọ̀ ẹ̀yọ́ máa yá wa mùsùlùmí làwọn àbí kéèyàn máa wá sọ pé òun ní kọ̀kọ̀ àbí kéèyàn gbà pé nìkan ní kọ̀kọ̀ àbí kéèyàn máa sọ fáwọn yẹn pé ẹ máa bọ̀ bá rí ìyẹn sọ ọ wà. pẹ̀lú àwọn irinṣẹ́ kan téèyàn kó kalẹ̀ téèyàn ń lò yóò láwọn irinṣẹ́ kan téèyàn kó kalẹ̀ téèyàn fẹ́ fi sọ kọ̀kọ̀ sẹ́ẹ̀rí ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ sífàtú min sífàtí Allah azza wa jal ó jẹ́ ọ̀kan nínú àwọn àròyìn ọlọ́run la yusharikuhu ahadun ẹnìkan kan ò bọ́lọ́wọ́n ọba mú orogún bẹ́ẹ̀ ntọ́pamọ́ ọlọ́run bá nìkan lọ́mọ. tafarada allahu bihi wala yusharikuhu ma'a allahi ahadun ẹnìkan ọ̀bọ́lọ́run ọba kẹgbẹ́ ń bẹ̀ ipò náà tún mọ̀ nínú gbogbo ẹ̀dá ọlọ́run sọmọ pé ọlọ́run dúró lọ́tọ̀ allahu ba'inun khalqihi ọlọ́run dúró lọ́tọ̀ gbogbo tó kù pátá àwọn náà dúró lọ́tọ̀ tó o bá ti ní ìròrí ìta àbá ń sọ nínú tàwídì yóò lè tẹ̀ yẹ ọ allahu ba'inun an khalqihi ọlọ́run ọba dúró lọ́tọ̀ gbogbo ntọ́ dá pátá àwọn náà dúró lọ́tọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ìtọ́ pamọ́ ọlọ́run ọba àlá nìkan tàfọ́rọ̀ dàbí òun nìkan lọ́mọ sẹ́rí gbogbo ntọ́ dá pátá bí wọ́n ṣe pọ̀ tó yẹn ọbẹ̀ ilẹ̀ ní bàláìka èdè làwọn àlìjànú àwọn ànábì ọlọ́run àwọn àfáà àwọn babaláwo àwọn babadáfá àwọn pásítọ̀ àwọn lèmọ́mù àwọn stars gbogbo wọn pátá wọn ò ní mọ̀ kankan nínú mọ̀ kọ̀kọ̀ tọ́lọ́wọ́n bá àlá oye tọ́lọ́wọ́n ọba aláàmà ọlọ́run nìkan ló ní ìmọ̀ kọ̀kọ̀ ó nìkan ló sì mọ̀ àdìhì àkídàtún sọ́fìyà ìsìlámíyà eléyìí náà ni àdéhùkàn tá a gbọ́dọ̀ dì sọ́kàn ká tó pàdé ọlọ́run ẹni bá ti gbà pé ẹnìkan tó mọ̀ máa kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run onítọ̀hún tá a ti fún ní àwọn ẹ̀rí ibi tọ́lọ́run ti ń sọ pé òun nìkan lòún mọ̀ tó sì wá sọ pé òun ọ̀gbà àní òun mà lóòótọ́ àbọ̀ gbà pé lágbájá mà á ipe tẹ̀yìn ọ̀bá kọ ni kẹ́ ẹ sọ pé ẹ ṣe kíní ẹ kọ lágbájá mà á ẹni bá sọ bẹ́ẹ̀ àbẹni tó lòun mà á àbẹni tó gbà pé nìkan mà á tá a bá kó àwọn ẹ̀rí fún náà lóko rádà tàdí sí tó bá yẹ tán tó ní òun sì tún wà lérí stand òun pé àwọn kan tó máa kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run wọn ló ń tọ̀ òun asbaha mushrikan káfíra kharija min al onítọ̀ òun ti di kèfèrí ó ti di ẹlẹ́bọ kódà ó ti jáde kó nẹ́sì islam gbogbo ọdún tí máa ń kí ọlọ́run nígbà mọ́ gbogbo àwẹ̀ tí máa ń gbà ọlọ́run nígbà bọ́ọ̀lù hajj ó lè ṣeré lọ bọ́ba jáde láyé yọ wọ iná gbére iná gbére ni o kìí ṣe iná pé wọ́n padà yọ torí pé ẹbọ ńláńlá òun náà ni kéèyàn ọ sọ pé ẹnìkan mọ kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run ayọ́mayami alikihana tún kí ni wọ́n pè ní alikihana gan-an هي طلب العلم بالمستقبل والإخبار عما في الضمير òun náà ni ká máa pé à ń wá ìmọ̀ ìtọ́pamọ́ kẹ́nìkan ní tẹ́ bá fẹ́ ń wá ìmọ̀ ìtọ́pamọ́ ǹjẹ́ ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ẹ máa bọ̀ wá sọ́dọ̀ mi iṣẹ́ tẹ́ni yẹn ń ṣe náà ń pè ní kihana àbí ká pè ní alikahana káàfù olùgbà fatia olùgbà kẹsìrọ̀ alikihana awil kahana. Al gbogbo ìtọ́lọ̀ wọn ṣàlàyé tí ń bẹ lọ́kàn yín àníyàn tẹ̀dá sọ́kàn yín òun sọ òun sọ tẹ̀ ń rò ẹni bá ń sìn yẹn ni wọ́n ń pè ní kahin nílẹ̀ Yorùbá àwa máa ń pè wọ́n ní àwọn alágbègbà al-irafatu idda'a'un li ma'rifati al-umuri al-khafiyya kal pè ní al òun náà ni kéèyàn máa pàpè mọ́ra pé òun máa ń tọ́pamọ́ nǹkan tẹ̀ ń wá tẹ́ ẹ wá wa tẹ́ ẹ rí yóò wá ní òun àrọ́fà rẹ̀ òun mọbi tó wà pẹ̀lú àwọn irinṣẹ́ kan tí ó lò tí ó fi mọ́ wá sọ fún yín pé ẹ lo bí báyìí mọ́tò tẹ̀ ń wá ẹ bá ń bẹ̀ ọmọ tẹ̀ ń wá ẹ bá lẹ́rìí mẹ́ta nílùú Ọ̀yọ́ arákùnrin tẹ̀ ń wá ọ wà ní Kaduna owó tẹ̀ ń wá ibi báyìí ló ibi báyìí ló sí kọ́kọ́rọ́ yín tẹ̀ ń wá ibi báyìí ló sí ẹni tó lọ́wọ́ àrọ́fà ibi tí nǹkan sọnù sí ni wọ́n ń pè ní al ìṣẹ̀lẹ̀ náà ń pè ní al-irafa ṣẹlẹ̀ àwọn méjèèjì ọmọ ìyá kan náà ni àwọn méjèèjì àwọn méjèèjì wọ́n pàdé níbi pé wọ́n láwọn ọmọ kọ̀kọ̀ tọ́lọ́hún ṣe kínní tọ́lọ́ mọ́ hukumu idda'i ilmi al-ghaybi shirkun billah wa haramun fi hadha ad-din kẹ́ni kò jòkó kó ní èmi máa ń wusẹ́ èmi máa ń tọ́pamọ́ èyí ń sàlàyé tó rújú fún yín nínú kádàrá yín yín sọ tí ó ṣẹlẹ̀ nínú kádàrá yín lọ́dún kan lọ́dún méjì lọ́dún mẹ́ta yín tó ti kọjá ní ayé yín ṣàlàyé fún yín gbogbo ẹni ó bá ti gbé rẹ̀ sípò bẹ́ẹ̀ wọ́n ní onítọ̀hún ó ti gbé rẹ̀ sípò ọlọ́run ó ti wà láàyè ọlọ́run ó ti jòkó lérí àga ọlọ́run li'anna Allaha sarraha fil Qur'an al-Karimi anna al-ghayba lahu wahdahu la torí ọlọ́run ọba àlá ọba yí pé ìmọ̀ àkọ́kọ́ òun ọlọ́run nìkan ṣoṣo lòun ṣe kínní lòun mà allah subhanahu wa ta'ala ọlọ́run sọ fún wa nínú suratu an-naml quran twenty seven ayah sixty five a'udhu billahi mina shaitan rajim ọlọ́run ọba ní kulla ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa kul ọlọ́run nílẹ̀ anabi bá mi sọ fún gbogbo ayé la ya'lamu man fi samawati wal ardi ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bẹ ń sánmà <laughs> àwọn tó wà ń sánmà àwọn màláíkà àwọn àlìjànú àbí daló tó wà ń sánmà nínú àwọn anábì ọlọ́run anábì wa Isa alayhi salatu wassalam ọlọ́run ní gbogbo àwọn tó ń bẹ ń sánmà wal ardi àti gbogbo àwọn tí wọ́n ń bẹ lérí ilẹ̀ nínú àwọn ọ̀dọ́ ọlọ́run àtàwọn tó ń bẹ lábẹ́ man fi samawati wal ardi al-ghayba al-ghayb ìtọ́pamọ́ kò sẹ́nìkan tó mọ̀ nù wọn ìgbà ọlọ́run ọba aláwo sì ná fún yòó ní kò sẹ́ni tó mọ̀ nínú gbogbo àwọn tó wà ní sámà tilẹ̀ ọ wá ń fi ara rẹ̀ nìkan rinlẹ̀ ọ wá ní illallah ọ láfi Allah nìkan ṣoṣo adatul asr <laughs> illallah suratu kí ni mo pè é jàmá suratu namuli Quran twenty seven aya tọ ètò yìí máa kó tiẹ̀ ni pé torí àwọn tí wọ́n tún dọ̀rọ̀ mí ìrú tí wọ́n tún dàn kan rú tí wọ́n bá kó mi ẹ̀yẹ́ màá yá mi ìpè àwọn náà lọ́wọ́ àṣà àfáà yẹn yín tó ń sọ orí bẹ́ẹ̀ ọ wá sí Kùránì fún ìpè èyàn arọ̀ yọ yín tá àfáà yẹn sọ òun kọ́ sọ Ọlọ́run ló sọ nǹkan ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni la ilaha illa kíni illallah la ma'buda bi haqqin illallah ìtumọ̀ la ilaha ni pé kò sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ká sìn lẹ́yìn kíni illallah ọlọ́run wa ní la ya'lamu man fi samawati wal ardi al-ghayba ọwọ́ ní illallah tọ́ba ti la ilaha gbọ́ ọgbẹ́lẹ́ e náà gbọ́ torí nǹkan kan méjèèjì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ta lọ́mọ kọ̀kọ̀ à ń sọ lẹ́nu ni àbá àṣẹṣẹ ń gbà ń sìn sáàṣẹ gba ní tọ wọ́n tọ̀ bá gbà máa gbà ní sìn náà pẹ̀lú kọ́ ọmọ sí kuraani kò sì máa wò torí kuraani ló fi jẹ́ muslim tọ́ ọba ti gba kuraani gbọ́ mọ́ onídìí ká bọ́ lọ́rọ̀ mọ́ <laughs> èyí ṣe mùsùlùmí òdodo tọ́ba ti wá jẹ́ muslim lẹ́ni náà lọ́ọ́ gbà pé kò sẹ́nìkan kan tó máa kọ̀kọ̀ ní gbogbo àwọn tí wọ́n máa ń pẹ́ wá aṣọ kọ̀kọ̀ fún yín pẹ̀lú àyàtà kàyín aya ẹlẹ́ẹ̀kejì suratul muminun aya ninety two ọlọ́run ọba ní alimul ghaibi wa shahada ọba ala òun ló mọ gbogbo ntọ́ pamọ́ òun ló sì mọ gbogbo ntọ́ hàn fata'ala amma yushrikun ọba yìí tóbi kọjá ká máa fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí pé òun náà tó mọ kọ̀kọ̀ àti gbangba ọrọ tó sọ síwájú ní ó jẹ́ àmọ̀ pé ṣíríkù ni ká máa pé nìkan máa kọ̀kọ̀ Oni ní alimul gaibi wa shahada lọ́lọ́run ó wà ní fata'ala ọba yìí tóbi àmọ́ yushrikun kátó máa fẹ́ nìkan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kóun náà tún máa kọ̀kọ̀ àti gbangba ibi ṣíríkù ti jáde nù bá fa ba kéwú kéwú tó wá ní kéwú yéwu ìgbé yìí táwọn balọ́wọ́ àgbàlagbà làwọn ń sọ yẹn yìí táwọn balọ́wọ́ àwọn afá wọn bẹ́ẹ̀ yóò bá ń mani gbólóhùn ọmọ ẹgbẹ̀jọ́ ma ní afá àkọ́mọgé wọ̀tọ̀ afá eh, àdáni lóhùn ọ̀tọ̀ àwọn tó mọ kọ̀kọ̀ tó mọ tó pamọ́ ọ̀tọ̀ láyé kálukú ní kálukú ṣe kíni ní kálukú gbajúmọ̀ ẹ ti mọ̀ pé kí ló fẹ́ ṣe yẹn jama ọfẹ ọfẹ bọ ọfẹ lẹbọ taba ní àwọn afẹ lẹbọ àwọn afẹ lẹbọ Yorùbá nínú àwọn tá à ń pè láàfẹ lẹbọ náà làwọn tí wọn ò nídìí kíni à ń yẹsẹ wò ká máa pa kí jama náà ti bẹ́ẹ̀ bá ti ń sọ pé ọlọ́run sọ ní kẹ́ ẹ máa kà á ẹ bá tó kà á tán ẹ̀tàn máa ma sọ ibi tó ṣe kíni ibi tó wà torí pé alimawujatu àtẹ̀síkìkì yàtọ̀ lọ́mọ àṣàrà lẹ́yìn tá à ń lò lọ́wọ́ yìí nínú àwọn àdánwò èyí tá à ń bá fà lọ́wọ́ báyìí òun náà ni pé ká máa dá ìrújú sí inú ẹ̀sìn tá a ti gbàgbọ́ tẹ́lẹ̀ ní tá a ti mọ̀ pé ọ̀dà ẹnì yóò sì tún aya ẹlẹ́ẹ̀kẹta suratul lukman aya thirty four ọlọ́run bá ní inna Allaha inna ilmu sa'a ọlọ́run bá ní ẹ̀rí òun ọlọ́run ọba ọba Allah ìgbàtáyọ̀ parẹ́ ọlọ́run bá ní òun nìkan lòun mọ̀ ọlọ́run fẹ́ fi irin fún wa yí gbogbo ti jẹ́ kò sẹ́nìkan kan tó mọ̀ ọ́ lẹ́yìn òun nìkan ọlọ́run ọba ni wayunazzilu al-gaith ọba yìí lọ́ba ti ń sọ òjò kalẹ̀ ó sì màsìkò tí ó rọ̀ wa ya'lamu ma fil arham ọba yìí lọ́mọ tó wà nínú àpòdùkẹ́ kò sẹ́nìkan kan tó mọ̀ kò sẹ́nìkan tó mọ̀ tó wà nínú oyún lẹ́yìn ọlọ́run kò sẹ́nìkan tó mọ̀. bọ̀dé yìí máa ṣe scan nǹkan jama kò mọ́ tó bá mọ̀ ni kò ní ìdí kó ṣe scan eh, ajẹ́ pé scan ló ṣe kíni òun ló gbé wá fún tó bá mọ̀ ni kò ní ìdí kó ṣe scan jama ọmọ yẹn olóríire ni àbí olórí ibú eh, kò sí scanner tó lè scan yẹn akọsẹjáyé ọmọ yẹn kò sẹ́nìkan tó mọ̀ ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn Islam àwọn kòkòrò kékèké àwọn kòkòrò kékèké kan sì wọ́n rìn níwájú wa tá a rí gẹ́gẹ́ bí ta kọ́ ni biology àbí ẹ̀hẹ̀n tá a bá sì ń lo ẹ̀hẹ̀n microscope ń sìn á mọ̀ rí abá ní rí ẹ̀hẹ̀n kọ̀pọ̀ ọmọ náà nígbà tí rí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nítorí gbogbo àwọn pàlàpàlà irọ́ yìí làwọn èèyàn tí wọ́n ń woṣẹ́ tí wọ́n sì fẹ́ máa defend iṣẹ́ wò làwọn náà ń sọ ìwé wọn ní kọ̀sẹ́ni tó máa dọ́wà ní oyún ah, scanner máa o ó ní àwọn náà fẹ́ ṣe skáàni fún ọ náà ni àwọn fẹ́ ṣe skáàni fún ọ ẹ àwọn fẹ́ mọ̀kánná wà nínú kádàrá rẹ̀ làwọn fi ní kọ́ yọjú <laughs> ọlọ́run bá aláàánú irọ́ ni wọ́n ń pa ọlọ́run ni wà máa tẹ́dí rí nẹ́fṣùn máa dá tẹ́kísì bùgàdá ọlọ́run bá ní kò sí ẹ̀mí kan tọ́mọ tóun ó ṣe lọ́la ọlọ́run nìkan lọ́mọ tí ó ṣe lọ́la ẹ̀rí bàbá oníṣẹ́ tí ń wọṣẹ́ ọlọ́run ní tóun ó ṣe kò sí kíni kò mọ́ ṣé mùsùlùmí ni wá. Eh, tó bá jẹ́ mùsùlùmí ni wọ́n á máa gba tọ́lọ́n sọ yìí gbọ́ ọlọ́run bá yẹn ni tí ọmọ tí ọ̀ṣẹ̀lẹ̀ sí lọ́la òun yóò wà mọ́ tiyín ọlọ́run bá aláàní wa ma tadri nafsun bi ayyi ardin tamut ọlọ́run bá ní kò wá sẹ́nìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́mọ̀gbà tí ó kú gbogbo àwọn tí wọ́n wo ṣẹ́ pátá wọn ò lè sọ ìjọba yìí làwọn ó ṣe kíni ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní inna Allaha alimun khabir ọlọ́run bá ní òun nìkan lọ́ba tó mọ̀ òun ó sì wá fún yín nírò gbogbo tóun sọ pé òun mọ̀ yẹn o òun mọ̀ tọ́pamọ́ nínú ayé yín òun sì fún yín nírò tẹ́ bá jáde láyé kọ́lọ́mọ́sá ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa suratu kínní yẹn wà jama suratu kínní jama suratu Luqman aya thirty four ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa suratu Luqman aya kínní jama dodi kíláàsì láwa o tọ́lá wà lọ́mọ ogun ọlọ́run tá a fọ́n sí gbòòrò tá a bá ṣe tán sí ipe gbogbo àwọn táwọn wòṣẹ́ kámọ́ ṣe kí ni kámọ́ wòṣẹ́ mọ́ ipe irọ́ ni wọ́n ń pa ta ló pè wọ́n rọ́ níbo lọ́lọ́run ti sọ tọ́ Suratul Luqman àyà kíni jama àyà thirty four adúpẹ́ Islam jama tọ́ bá ti ń bá àwọn afáàsùn náà rìn ò ní gọ̀ ò ní gọ̀ dípò tẹ́nìkan ó fi wá máa mú ọ lágọ̀ tí ó fi wá máa tàn ọ́ tí ó máa dẹ́rù bọ́ tí ó máa sọ fún ọ pé nǹkan báyìí ó ṣe kíni yọ ṣe ọ ọlọ́run àdúpẹ́ o ẹ jí ń dá dóbà nítorí àsìkò wa nítorí àsìkò atalimalaika wàllá alimalaikatu láàyè àrífún nàlẹ́gàyìm wàláyè àlẹ́mú nàlẹ́gàyìm báwo màláìka ṣe súnmọ́ ọlọ́run ọba tó wọn ò mọ tó pamọ́ wọn mọ tí ó ṣẹlẹ̀ sáwọn lẹ́yìn ìṣẹ́jú kan gbogbo àwọn màláìka ọbẹ̀ lè jìbìrì wọn mọ tó pamọ́ ọlọ́run bá aláà nígbà tó dá anábì ádámà tán aleyhi salatu wa salam ọlọ́run bá aláà wa ni wa allama ádámà al-asma'a kullaha òun fi gbogbo àwọn orúkọ nǹkan òun fi mọ anábì ádámà thumma aradahum ala al-mala'ika òun wá ní ká anábì ádámà kó lè bá àwọn màláìka nígbà yẹn màláìka ẹ̀ máa bọ̀ wá ádámù ni o faqala anbi'uni bi asma'i haula ọlọ́run wá lóhun sọ fún àwọn màláìka pé gbogbo àwọn nǹkan tí mo kó kalẹ̀ yìí ọyà ẹ ṣàlàyé orúkọ rẹ fún mi kí ni orúkọ kọ̀ọ̀kan nínú wọn in kuntum sadiqin bóyá ẹlẹjánà bóyá ẹlẹsẹkínni bóyá ẹlẹjánà bóyá ọ̀rọ̀ yín lè di sídìkù in kuntum sadiqin qalu ẹ ẹ mẹsì tí gbogbo àwọn màláíkà fọ subhanak wọn ni mímọ wọ Ọlọ́run la ilma lana illa ma innaka antal alimul hakim subhanak títóbi wọlọ́hún mímọ́ fún wọlọ́hún àwọn onímọ̀ kankan ànímọ̀ o ànímọ̀ nípa tọ́pamọ́ torí tọ́pamọ́ lọ́lọ́ nìkan sọ wọn illa ma allamtana àfi èyí tí wọlọ́hún bá fi mọ̀ wá nìkan lásìkò kínní iná lámà innaka antal alimul hakim ìwọlọ́hún ọba ìwọlọ́ba tọ́mà ìwọlọ́ba tó ti gbé ọ̀rọ̀ síbi tọ́ba yẹ alhakim suratul baqara aya thirty one dé thirty kínní thirty two ibẹ̀ lọ́lọ́run ti confam fún àwọn màláíkà ọmọ kínní wọn ọmọ kọ̀kọ̀ ṣéwù ni wàá mọ̀ àwọn màláíkà ti ń jẹun láyà kunu wà láyà ìṣòrọ̀bù wà láyà namun irọ́ ni. sẹ́mi pé ẹni tó ma kọ̀kọ̀ yóò jẹ́ ẹni tó súnmọ́ lọ́wọ́ àbí ìyá màláíkà wa súnmọ́ ọlọ́run lọ ọlọ́run àwọn náà wá ń jẹ́wọ́ pé àwọn ọmọ kankan o àwọn ọmọ kọ̀kọ̀ o àfi tí wọ́n ọlọ́run bá aláàbá ṣàlàyé fáwọn atalijin wàllá alijinu láyà àlàmú láyà àlàmú lọ́lọ́kọ̀ yìí àwọn alìjànú àwọn náà mọ̀ ní táwọn fìmọ̀ pé àwọn alìjànú ọ̀mọ̀ torí pé ọ̀rọ̀ tá à ń yanjú lọ́wọ́ yìí tá a bá padà dé abala kan ẹni tí kò bá gbàgbọ́ yé tí ó máa tẹ̀lé wa lọ dáadáa yóò máa rò nǹkan míì ipe àá mo débì kan wọ́n ní Fatima lọ́kọ̀ ìyá mi jẹ́ ó sì rí bẹ́ẹ̀ a sì ríra rí láti bí sí oko Kaduna mo lọ sí lomẹ nínú oko wọn lọ́hùn ìyìn rí bàbá mi kò náà rí mi rí ó sì sọ fún mi pé ìyàwó kan tóun kọ́kọ́ fẹ́ fẹ́ tẹ́lẹ̀ báyìí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn nígbà táwọn wà ní skul bẹ́ẹ̀ ló sì rí àwọn àlìjànú àwọn ni wọ́n máa ń ṣe kínní àwọn ni wọ́n máa lọ lè sọ fún wọn tí wọ́n bá ti ń lọ àwọn náà tẹ̀lé ọ pé àtẹ̀lẹ́ nìkan tá a fẹ́ mú kó ní Islam <laughs> wọ́n tẹ̀lé ọ torí tó bá ti jáde lépo lè wosẹ́ oyé wà tàdíjà ló lẹ́jọ́ sí kínni ọmọ àṣetánì kan lọ́fà ọ́ tó wà ń tẹ̀lé nínú àwọn ọmọ èṣù ọmọ ìbílísù tó bá ti dọ̀hún yọ sọ ọ̀rọ̀ rẹ fún babaláwo ọba ti sọ̀rọ̀ rẹ fún kọ̀tán sọ ọmọ àkọ́kọ́ ni ẹ kọ̀ mọ́ ìta fi hàn wá àwọn àjẹnú mi wọ́n ṣe gbóná tó àwọn ọmọ ìbílísù pátápátá ìbílísù wà àwánuhu bí wọ́n ṣe tóbi tó tọ́jẹ́ pé wọ́n máa ń ṣàlàyé òfófó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jẹ́ àwọn adáfá wọ́n ní àwọn náà ọmọ kọ̀ọ̀kọ̀ ètí wọ́n bá rí nìkan ni wọ́n ń sọ ètí wọn ò bá rí wọn ò mọ́ nínú àpèjúwe táwọn afa fún wa òun náà ni pé anabiwa Suleiman aleyhi salatu wa salam ẹ̀ ń pọ́lọ́ ń da lọ́lá ọlọ́run fi àwọn kọ́mọ gbọ́ ohun ẹyẹ kọ́mọ rìn nínú atẹ́gùn ọlọ́run ọba aláàtún dá lọ́lá pẹ̀lú àwọn àlejànú tí wọ́n bá ṣiṣẹ́ pẹ̀lú ìyọ̀ǹda aláàní o kì í ṣe pé bóyá ó sìn wọ́n làwọn náà wá ń sìn padà o kì í ṣe pé ó pè wọ́n lọ́lọ́run làwọn náà wá rọ̀ fún o ọlọ́run ọba alá ọrọ̀ àwọn àlejànú fún anabi Suleiman ní pé máa rán wọn ṣẹ́ ní máa wá wọn ṣẹ́ ní máa rán wọn ṣẹ́ anabi Suleiman wọ́n ní yọ bí àwọn àlejànú ṣẹ́ kàn máa kọ́lé wọ́n kàn máa kọ́lé lọ ó wá lókè wọ́n ní ibi tó dúró sí yẹn gíláàsì wà nbẹ anabi suleiman rí wọn àwọn àjànú tí wọn ń kọ́lé lọ tí wọn ń ṣiṣẹ́ àwọn náà rí anabi suleiman lọ́ọ̀kan níbi tó dúró sí anabi suleiman wá sọ fún gbọ́yà ẹ máa ṣiṣẹ́ lọ ẹ máa kọ́lé yìí lọ àwọn àjànú àwọn ní bùkátà sí kánṣẹ́ máa wá àwọn irinṣẹ́ ọwọ́ náà wọ́n máa fi làpáta wọ́n máa fi yọ wíńdò wọ́n máa fi yọ lẹ́kùn bí wọ́n ṣe ń ṣiṣẹ́ yẹn tí wọ́n ń làágùn ni wọ́n wọ ọ̀gá wọn lókè anabi suleiman òun ṣe náfìlà ilé tán àwọn náà bá kọ́lé yẹn àdìmọ́sí máa ń ṣe náfìlà ó fi ọ̀pá rẹ̀ ó fi tilẹ̀ ìyẹn náfìlà lọ ń kírun lọ tiẹ̀ ọlọ́run bá aláwa ní àsìkò ti tó anabi Suleiman bá jáde láyé anabi Suleiman ti kú àmọ́ ọ̀pá tó fi tilẹ̀ yẹn ọlọ́run bá aláà ó ní kó sì dúró bẹ́ẹ̀ àwọn àlìjánu ọmọ àpá anabi Suleiman ti tẹ́ kínní ó ti kú àwọn wa ń ṣiṣẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ lọ. falamma qadayna alayhi al-mawta ma dallahu ala mawtihi illa dabbatul ard. ọlọ́wọ́n bá nígbà tí a pa anabi Suleiman kò sí nǹkan kan tó jí káwọn àlejànú ọmọ pé ó ti kú bẹ́ẹ̀ bá jẹ́ àwọn kòkòrò eh, takulu sáàtà tí wọ́n jẹ ọ̀pá rẹ̀ tó fi ti sẹ́yẹn tó fi tilẹ̀ kòkòrò jẹ ọjẹ nígbà kòkòrò jẹ tán ọ̀pọ̀ bá ṣe kínni lọ́ba wo lànàbí Sulemana bá lọ́nà bá ṣubú falamba har ìgbà tá nàbí Sulemana ṣubú tabayyana tìlì jin alaw kanu ya'lamuna al-ghayba ma labithu fil adhabil muhin ó ṣe wàá hàn sáwọn àlìjànú ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ wàá hàn sí wọn ipe àsáwọn ọmọ kọ̀kọ̀ ọlọ́run tí wọ́n bá ma kọ̀kọ̀ ni law kanu ya'lamuna al-ghayb tí wọ́n bá ma kọ̀kọ́ ni ma labithu fil adhabil muhin wọn ò bá ti wà wọn ò bá ti pẹ́ lérí ìyà ìyà tí máa ń yẹpẹrẹ èèyàn tí ń jẹ wọn láti gbà wọn ti ń ṣe wàhálà wọn wá ṣiṣẹ́ fá ọlọ́wọ́n bá nígbà wọn ò mọ kọ̀kọ̀ tí wọ́n bá mọ̀ ni sẹ́wọ̀n pé wọ́n ti mọ̀ pé ah Suleiman ti ṣubú lókè lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sẹ́wọ̀n àlìyàn wọn yára gan bọ́bá nìkan mọ́lẹ̀ lọ́yọ̀ ń bí tó ní kéré ọmọ fẹ́ni tó wà lamẹ́ríkà láàrin ìgbà tó ń bò mọ́lẹ̀ nì láàrin one second ó ti dọ̀hún <laughs> àbí kìnnì kan sá dọ̀hún ó pè padà ó lé ní fọ́hún lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ sí rẹ́rìn létí omi ibi tẹ́ rìn kan mọ́ ibi tẹ́ rìn mọ́lẹ̀ ò jáde kó ń bẹ́ àmọ́ kankan ti dé London ti dé Amẹ́ríkà ibi tí ẹni yẹn wà ẹni tẹ́ sàsí kí ló débẹ̀ lẹ́nu ẹsẹ̀kẹsẹ̀ yẹn sí màláyíká ni no àlìjánu ni wọ́n yára gan bí wọ́n ṣe yára tó yẹn wọ́n ṣiṣẹ́ lọ bí akura ni ọlọ́wọ́n bá ní tọ́badé kí wọ́n máa kọ̀kọ̀ ni ìyàwó bá ti jẹ wọ́n tó bẹ̀ àmọ́ wọn máa kọ̀kọ̀ suratu asaba quran thirty four ayah fourteen lọ́lọ́run tó láwọn àlejò náà máa kọ̀kọ̀ tí wọ́n bá gbé information kan wá fún baba aláwo àfọ̀njálàbí àfẹ́lẹ́bọ information yẹn àwọn náà lọ lè gbà á lọ́wọ́ àwọn kan ni àbí wọ́n jí gbọ́n sánmà wọn máa tọ́pamọ́ ẹni tó máa tọ́pamọ́ ẹnìkan náà ni òun náà ni Allah tọ́ hatal anbiya wọn làwọn anabi ọlọ́run kọ́ bila istithna <laughs> al-anbiya kulluhum bila istithna gbogbo àwọn anabi ọlọ́run pátá látàrí adam anabi nuhu anabi ibrahim isa anabi musa anabi isa anabi muhammad sallallahu alayhi wa sallam kulluhum la ya'lamuna al-ghaib kò sẹ́nìkan nínú gbogbo àwọn anabi ọlọ́run láì sọ àyàfi tọ́mọ kọ̀kọ̀ kò sí aláàánà lọ bẹ́ẹ̀ o ẹgbẹ́ bàbá ti ń sọ láàmú àwọn àyà wa kọ́mọ́ bá dàrú nígbà àwọn anábì ọlọ́run wà á mọ kọ̀kọ̀ ṣé lè máàmù mọ́sálásí náà wà á mọ̀ àbí ṣéwù kátà pé pásítọ̀ má dara ẹ láàmú o má dara rẹ láàmú tó bá ti fi ojú ọ̀nà lẹ̀ tó bá ti gbagbó lọ igbó yẹn náà já síbi kankan àmọ́ ibi iná ló ṣe kí ni lọ́jà sí lọ́jà síbi kan tó o bá ti ka Quran ọlọ́run ní dáhàlì kìtàb láàárọ̀ ìbàfihì húdà ọlọ́run ní ẹ má ṣe iyèméjì Quran gangan ní guidance húdà sẹfẹ mọ̀nà ẹ má tẹ̀lé ní ti Quran bá sọ ní ti Quran sọ là ń tẹ̀lé láàyè yìí láàárọ̀ yàbí ọlọ́run ní jára dáwọ́ tá a fi tó yapa Quran gbogbo àtà ń ṣe kọ́lọ̀ ń já túbá àwọn àtà sì ṣe kọ́lọ̀ mọ̀jà padà síbẹ̀ àdáwò tó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan tó máa fà wá lólé adáfá ìgbé ẹ wá bá wa bẹ́ẹ̀ ẹ wá bá wa wò ó àmọ́ ti ṣe kọ́lọ̀ mọ̀jà ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá mi ọlọ́run sọ̀rọ̀ àwọn anábì ọlọ́run sókésókè ní màkà anábì nóò ọlọ́run sọ ní Quran ọlọ́run bá ní òun ní kó sọ fún gbogbo ayé pé wàlà àkúlù lakum indi khaza'inullah ọlọ́run bá ní ìrẹ́ nóò sọ fún gbogbo ayé pé èmi ò sọ fún yín pé mo ní tí mo lè ṣe fún yín pé àwọn ọlá ọlá tó wà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ máa ń dáyàn khaza'in ọmọ owó iyì ẹ nǹkan gùn khazainullah ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nínú sọ fún ọ yé pé ó ní nǹkan kan nínú gbogbo ẹ o ò lè dá nìkan lọ́lá o ò lè fẹ́ nìkan nìkan kan wàlà a'lamul ghaib tọ́wọ́ ti sọ yẹn tán wọ́n tún gbàgbé sọ fún wọn yí pé èmi ọmọ kọ̀ọ̀kọ́ o wọ́n gbàgbé láti sọ fún wọn iṣẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ànábì nù sáwọn ọjọ́ ẹ̀ kọ́ sọ fún wọn pé òun ò lè dá wọn lọ́lá òun lè sọ wọ́n di nǹkan kan àfi tọ́lọ́run bá sọ wọ́n dà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kọ́ sọ fún wọn pé wàlà a'lamul ghaib ìmọ̀ ntọ́pamọ́ o suratu Hud aya thirty one anabi no ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ suratu kínní Hud ẹ̀ aya kínní aya thirty one afa adafa òun náà ń gbọ́ òun náà ní koran lé nka kí sọ ọlọ́wọ́n bá aláǹsọ kò sí kínní òun náà ṣe tìláwà tán ó gbé ọ̀pẹ̀lẹ̀ jáde ọlọ́run retí àwọn èèyàn ọlọ́mọ sábà wà fọ̀nàmọ́ wọn o kọlọ́mọ jáwa náà ó sì nàmọ́ suratu hudu àyà kínní àyà tàti wà ọlọ́run sọ̀rọ̀ nípa anábì Lut àtàwọn ọjọ́ rẹ̀ àwọn màláyíkà wọ́n dọ́dọ̀ anábì Lut àmọ́ wọ́n múra bí èèyàn ni wọ́n sì ṣe èèyàn sẹ́yìn bọ́lọ̀ ńlágbára kọ́sọ̀ màláyíkà di ẹ̀dá ìsọ́lá àlẹ́ ìnáró jùlọ àbí nígbà wọn fẹ́ sàlàyé nípa àríkánù islam nígbà wọn fẹ́ sọ nípa àríkánù islam ẹ rí i pé arákùnrin kan lọ́yọ̀ sọkùnrin ni kì í sọkùnrin tẹ́lá ní bukala sọ fún nígbẹ̀yìn pé ináwó jìbìrìl àtàkùn lè yọ alimakun dínàkùn jìbìrìl lọ́wọ́ ọ wá kọyín lẹ́sìn ni o adé pé ọlọ́run bá lágbára kọ́sọ̀ àwọn màláìka dà gẹ́gẹ́ bí ọkùnrin wọn làwọn màláìka yìí wọn wá dé ọ̀dọ̀ anabiwa lut ẹ̀ẹ́ nígbà wọn wá débẹ̀ wọn jòkó lẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ọkùnrin tí wọ́n yáàyè dáadáa àwọn ìjọ anabi lutu sàmùpá àwọn géè ni wọ́n ọkùnrin làwọn máa bá sùn àwọn wá ń fúnra wọn ní information pé lutu ti ní àwọn àlejò kan tó jẹ́ ọkùnrin o wọ́n sì wá yáàyè gan wọ́n yáàyè gan o gbogbo àwọn tó bá fẹ́ bá wọn lásìpọ̀ kánjá àwọn okòjọ káwọn lọ lè bá wọn wọ́n sì ń sara wọn jọ wọ́n sara wọn jọ wọ́n sara wọn jọ anabi lutu ti wá gbọ́ pé wọ́n ní wọ́n ní wá wọ́n bọ̀ wá ya bu àwọn nínú ilé àwọn àlejò tó wá bá wọn torí ọlọ́run ọlọ́run bá gbé ayé wọn ní Quran qala law anna li bikum quwwa anabi lótú ní ẹ̀yin àlejò mi tó bá yìí jẹ́ pé mo bá ní agbára kan láti fi dìfẹ́ǹdì yín láti fi sọ láti fi sọ yín kí mo bá ní agbára kan ni tí ń fi dáàbò bò yín tí ń kọ́lé ńlá kan àbí tí ń wá inú odi sọ́kan tí ń jù yín síbẹ̀ àbí mo ní nǹkan jà kan tí mo lè fi dáàbò bò yín táwọn kàtá yóò fi ní dọ́dọ̀ ẹ̀yin àlejò mi ìbá o àwọn awi ilẹ̀ ni ṣẹ̀díìdì àbí mo sì ní àwọn ẹbí kan tí wọ́n gbà mí ìyàwó náà ló ti bá tọ́lọ́ ti bá tiẹ̀ lọ ìyàwó náà gbà kápẹ́ mo ṣẹ̀ láwọn ẹbí ni tí mo lè kó yín lọ́dọ̀ wọn tọ́lọ́ wọn fi sọ yín níbi aburú àwọn aráàlú yìí ìbá bẹ́ẹ̀ ah, kọlù àwọn màláíkà àwọn ni wọ́n wá sọ̀rọ̀ pé yá lut ìwọ lut inna rusulu rabbika lan yasilu ilayki àwọn èyí sọkùnrin àwọn èyí sọkùnrin màláyíkà làwa òjíṣẹ́ ọlọ́run ọlọ́run sì ti rán wa níṣẹ́ sọ̀rọ̀ àwọn àwọn géè àwọn aráàlú yín kórìíjọ̀bọ yẹn kò sí nǹkan kan tí wọ́n lè ṣe fún ọ̀tàwa náà màláyíkà ni wá bá ṣe wáyé o ẹ́ màláyíkà hada dalilu ala annahu la ya'lamu al-ghayb ojú oyè wáyé pé anabi lutu ọmọ kọ̀kọ̀ tábà ọmọ kọ̀kọ̀ oye ẹ̀mí ló ti balẹ̀ bẹ́ẹ̀ ṣe wọlé ẹ má bọ̀ ọmọ màláíkà tí wọ́n yẹra padà anabi lutu ọmọ kọ̀kọ̀ afa ni ká má bọ̀ wá pé òun wusẹ́ òun máa ń tọ́pọ̀ ọmọ nu kádàrá yín torí wọn ò ní sọ pé tọmọ kékeré làwọn máa wọn ọmọ tàgbà wọn ni gbogbo tọ́pọ̀ pamọ́ ẹ máa bọ̀ wọn ní sọ pé lásìkò ẹ̀rùn làwọn wọṣẹ àwọn ìwọṣẹ lásìkò òjò náà pé nẹ́tíwọ̀kì máa ń fẹ́lì lásìkò òjò <laughs> àwọn ní gbogbo ẹ̀ làwọn ṣe kíni wọn ò ní àfàyàfi wọn làfa àyẹn mọ ìsáàbì ẹ bá dọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ó kílíà anabi lutu kọ́mọ wa ibrahim alayhi salatu wa salam abul anbiya abul anbiya khalilullah baba gbogbo àwọn anabi ọlọ́run tá a ránṣẹ́ bó ṣe wá tó yìí la ya'lamul ghaib wọ́n lọ́wọ́ náà ọmọ kọ̀kọ̀ ó jòkó lẹ̀ àwọn màláíkà tá a sọ lẹ́ẹ̀kan ọ̀dọ́ rẹ̀ wọ́n kó gbà kọjá kan tó mọ lọ́dọ́ lùtù <laughs> àwọn náà jòkó lẹ̀ wọ́n ṣe jòkó lẹ̀ wọ́n wá ní fọ́tò ọkùnrin fọ́tò ọkùnrin ni wọ́n wá anabi wa ibrahim alayhi salatu lọ lè pa ẹran ẹran tó wà lẹ́ńkulé rẹ̀ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣe ẹran wọ́n bẹ̀rẹ̀ sí í bọ ẹran wọ́n ṣẹran tán wọ́n gbé oúnjẹ síwájú àwọn ọkùnrin tí wọ́n jòkó lẹ̀ ànábì Ibrahim lọ́wọ́ bọ̀ ó rí i pé wọ́n jẹ ẹ jẹun ni ẹ jẹun ẹ dákun ẹ̀yin àlejò mi ẹ jẹun wọ́n sàn wò ó kọ́ mọ́ àgbà wọn sọ fún pé òjíṣẹ́ ọlọ́run ọba ni àwa màláìka làwa àwọn èso ọkùnrin o ọlọ́run náà wa ó ní ká lọ lè dáṣẹ̀rí àfáwọn kan nílùú kan anabi ibrahim ọmọ kọ̀kọ̀ àgbàtà àwọn màláìka sọ fún pé màláìka làwọn anabi wa yakub alayhi salatu wa salam lam ya'lam nabiyullahi yakubu bi anna yusufa hayy hatta bakat wabiyaddat ayna limauti yusuf alayhi salatu wa salam anabi wa yakub nígbà gbọ́ pé wọ́n ní wọ́n ti pa yusuf àwọn ọmọ ìyá rẹ̀ nígbà wọn mú jáde wọn ní Yusuf wọn ní kí náà dọ́gbọ́ wọn ìkókó ti jẹ Yusuf anabi Yakub bó ṣe gbọ́ bẹ́ẹ̀ ọgbà fọlọ́wọ́ àmọ́ omi sì ń dà lójú ọgbà pé omi ń dà lójú omi wa dáadáa débi pé dúdú tó wà nínú ojú anabi Yakub wa di funfun ti di funfun kí dà yẹn jẹ mọ́ nà sun ẹ̀ anabi yusuf yìí bọ́ lọ́wọ́ nígbà tí bàbá rẹ̀ sunkún ọ wà ní ọ wà ní misrọ̀ tóun ń jẹ tó lẹ́tọ̀ọ́ wọn gbádùn nílé ọba anabi ọlọ́run sì ń sunkún níbo ní falastin anabi wa yusuf ń bẹ ní cairo ń bẹ ní misr nílé ọba ẹgbẹ́ àwọn tó fà jáde nínú kànga wọ́n padà mú lọ lé ọba bí ẹ̀ tó fi ní yọmọ gbọ́dọ̀ ọ̀hún ànábì ọlọ́run wá sunkún kò mọ̀ pé Yusuf ò kú tó fi wá sunkún tó dúdú ṣe kínní tó di fífọ́ ah, àfọkàn wá ní òun mọ̀ ń tọ́pamọ́ ìwọ mọ̀ ń tọ́pamọ́ làwọn ànábì ọlọ́run mọ̀ òpùrọ̀ ah, ladafa òpùrọ̀ làfọ̀ yẹpẹ̀ wòsùn sọ̀kan ẹ mọ̀ táwọn àwọn dágbé ní wòsùn sọ̀kan irọ́ làwọn ń wò irọ́ wọn ò ní irinṣẹ́ irọ́ náà ní irinṣẹ́ wọn wọn kàn wòsàn báyìí wọn sì parọ́ ńlá fáwọn èèyàn pé nǹkan báyìí níṣẹ́ àwọn tó wá ń di ìdí ọ̀rọ̀ rẹ ni báyìí kó ti dáfọ́ ju báyìí lọ gbogbo wọn pátá wọn ò sí lọ́jọ́ ní ẹ̀sìn wa anabi wa Sulaiman aleyhi salatu wa salam ọkàn jí láàárọ̀ ní bá ń wá odiwuda káàkiri alihudihud ẹyẹ kan ni atọ́yìrù sọ̀kìrì kò ju tíntín lọ́wọ́ yìí àmọ́ bó ṣe kéré tó information bẹ̀rẹ̀ wẹ̀ yọ lọ yọ bọ̀ yọ wá sàlàyé tí ń ṣẹlẹ̀ lágbàńlá yé fún anabi wa Suleiman nígbà wọn wá rí wọn wá káàkiri lọ́ba dé nígbà òde ẹ̀gbọ́n tó sọ ni ọlọ́run bá gbé wa ní Quran ó ní famakata ghayra ba'idin faqala ahatu bima lam tuhit bi wajituka min saba'in binaba iyakin binaba iyakin ó ní ìwọ Suleiman ìwọ anabi ọlọ́run dákun má fi yà jẹ mí o má jẹ mí yà o mo ti mọ nǹkan kan tí wọ́n mọ̀ mo ti mọ nǹkan kan tí wọ́n ṣe kí ni tí wọ́n mọ̀ òun náà ni pé àwọn kan bẹ ní sábà ní sábà alùmọ́ arab kawum bilikis àwọn àjọ bilikis ọ̀tọ̀ ní táwọn ń sìn kì í sọ ọlọ́run aláwo èmi ti wá mọ̀ àmọ́ wọn ò ṣe kí ni ìwọ mọ̀ jẹ́ kí n ṣàlàyé bí wọ́n ṣe rí fọ́ alákọ̀ọ́kọ́ kọ̀ mọ́ bí tí wúdúwúdà lọ ó jẹ́ àmọ̀ pé kọ̀mọkọ̀kọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yẹ́ tó wọ́n sọ fún un pé èmi ń mọ tí wọ́n ò ṣe kíni tí wọ́n mọ̀ àdégbò àwọn ẹbí ọlọ́run kì í ṣe gbogbo nǹkan wọ́n ṣe kíni òun náà ni wọ́n mọ̀ èyí tí wọ́n mọ̀ náà wọ́n mọ̀ ọlọ́run ló fi mọ̀ wọ́n <laughs> táwọn ẹbí ọlọ́run tó bá láwọn mọ̀ kankan ọlọ́run ló ṣe kíni ló fi mọ̀ wọ́n wọn ò lè sọ pé àwọn ọmọ kọ̀kọ̀ nítorí pé wọn ò dá kọ̀kọ̀ mọ̀ àfi kọ̀kọ̀ tọ́lọ́run bá ṣàlàyé fún wọn nígbà ọlọ́run ti ṣàlàyé fún wọn wọn ò mọ̀ náà nìyẹn torí pé wọn ò mọ̀ náà ọlọ́run ṣàlàyé fún wọn tí wọ́n bá mọ̀ ni kò ní ìdíkọ́ ọlọ́run ṣàlàyé fún wọn mọ́ ẹ̀yọ́ mayami anabi wa muhammad kọ́ ah, sayyidul awwalin wa imam al-mursalin wallahi uqsimu billahi bi anna nabiyya muhammad sallallahu alaihi wa sallam la ya'lamu al-ghaib yìí ti fọlọ́wọ́n bá búra wájú yìí pé anabi ọmọ kọ̀kọ̀ anabi wo anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ló gbé wá fún Qur'an suratul an'am aya fifty ibẹ̀ ló ti sọ fún anabi pé ká anabi ó ṣàlàyé fún wa yìí pé òun ọmọ kọ̀kọ̀ o àga ọlọ́run ni ọlọ́run nìkan ní fi jókòó ọlọ́run bá ní kólé eré ànábì sọ fún gbogbo ayé la aqulu lakum indi khaza'inullah èmi Muhammad èmi ò sọ fún yín pé mo ní tẹ̀ ń wá lọ́dọ̀ o ìpè mo ní khaza'in àwọn orí ayé tí mo wá lè máa bù fún yín ìrìn ànábì sọ fún wọn pé ò ní lọ́dọ̀ o <laughs> kí gbogbo àwọn sàábà gbogbo àwọn mòmí lòdò kan lè mọ̀ pé ayé tọrọ nǹkan kan lọ́wọ́ ànábì ọwọ́ Ọlọ́run nìkan ló wà sọ fún wọn yìí pé gbogbo ìdẹ̀ra tó wà láyé àti ìkẹ́ àtàánú àtòrè tó wà láyé kò sí kankan tó wà ní ìcháàjì rẹ̀ ńbẹ̀ <laughs> sọ fún wọn lẹ́yìn náà wọ́n tún wá gbàgbé láti sọ fún wọn yìí pé wàlá alámúlò ghaib èmi Muhammad ìmọ̀ tọpamọ́ o wàlá kúlúlákúmí ní malak lẹ́yìn náà sọ fún wọn yìí pé èmi ò sọ fún yín pé màláyíkà ni mí o in attabi'u illa ma yuha ilayya èmi kàn ń tẹ̀lé gbogbo ohun tí wọ́n bá ti ní kí n ṣàlàyé fáwọn èèyàn ní tí wọ́n bá ti sọ fún mi lèmi ṣe kí ni lèmi ń sọ o wọ́n wá sọ fún mi tí wọ́n bá sọ fún mi ní sọ kankan <laughs> nǹkan mẹ́ta lọ́lọ́wọ́n bá ní ká nábì òwúdi kílà mẹ́yẹ fún wa alákọ̀ọ́kọ́ òun ò ní ọlá kan lọ́dọ̀ tóun lè dá wa má tọrọ nǹkan lọ́wọ́ ànábì ọ̀tọ̀ wa ní yá Muhammad ó sì dọ̀ ọmọ ìpè yá Muhammad ń sùrù ni mọ́sá ìrànmísè yá Muhammad ó sì dọ̀ ọmọ àdìsíkì tó wà ọlọ́run nọlifáyà pé kò sí lọ́wọ́ ànábì ọlọ́run tó wà nọlifáyà pé kọ́dà Muhammad sọ fún wọn pé ọmọ kọ̀kọ́ o sọ fún gbogbo ayé lẹ́yìn náà wàá sọ fún wọn pé èsè màláyíkà ànábì ọlọ́run tá à ń ránṣẹ́ sí ọ iná lọ jẹ́ suratu al-an'am aya kínní aya fifty àbá tó bá ti gbé yẹ̀pẹ̀ lẹ̀ tí ń da fa mọ́sálásí ẹ̀ kàn lọ lè bá gbé àfa kí lẹ́yìn fi léyìí ṣe alẹ́ òun fi wá ọmọ kọ̀kọ́ ni sẹ́yìn ẹjọ́ ànábì lọ ah, yóò lóun ọjọ́ ànábì lọ òun ò tọ́ ànábì sẹ́yìn mọ́mọ́ kọ̀kọ̀ yóò lòun mọ̀ tá a bá lógo àwọn ni sẹ́yìn nínú ìyàtọ̀ ànábì tá lójú ra wọn lọ yóò lọ ànábì jò wọn lọ sẹ́yìn wọ́n mọ̀ kọ̀kọ̀ ó lòun mọ̀ sẹ́ òun ọ̀sán ti ṣẹlẹ̀ ẹ bá mi ka àyà yìí Suratul An'am àyà kínní àyà fifty àyà five zero nígbà ànábì lóun ọmọ nǹkan sáwọn àlùmọ̀ rẹ̀ ó ṣe kínní ni ọ̀wà mọ̀ ọlọ́run adúpẹ́ Islam o. níjà wa ti ka gbogbo àwọn àyà yìí láti wo sẹ́mọ́ àwọ̀ fún yàn lẹ́yìn náà àwa náà lọ lè wò mọ́ torí kò sí fi ń jẹ́ mùsùlùmí koran náà ni koran lọ gbàgbọ́ fi ń jẹ́ muslim tó o gba koran gbọ́ mọ́ ó kò ní inú islam ọlọ́run sọ nínú al aya one eighty eight ọlọ́run tó sọ fún anabi pé fún yìí kulla amuliku li nafsi nafa'an wala darra ìrẹ muhammad sọ fún wọn yìí pé èmi muhammad o ìyìn níkapá láti ṣàǹfààní fúnra mi ìyìn sì níkapá láti gbé ìnira kó fúnra mi ọlọ́run nìkan ló níkapá kó ṣàǹfààní fún yàn ọlọ́run nìkan ló sì níkapá kó ṣe kíni kó dáàbò bò yàn illa masha Allah ọwọ́ àfitẹ̀sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba alá nìkan òun lọ́ba tó dé pé èyí tó bá ti fẹ́ nínú àǹfààní lèmi náà máa rí èyí tó bá sì fẹ́ nínú ìṣòro tó fẹ́ mú kó òun náà ní mú kó èyí tó bá fẹ́ yọ wà ń bẹ̀ àdíjà kú àbí ẹ̀hẹ́n ọ wà ń bẹ̀ <laughs> ànábì orí kankan ṣe sí ìyàwó Aisha òbí ma ọyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì orí kankan ṣe sí ọ̀pọ̀ àwọn sàábé iná wọn pa ológun Ohud ànábì orí kankan ṣe sí ànábì ní ilé bu orí fúnra mi nínú kádàrá ẹ̀yìn sì lè mú aburú kù nínú kádàrá ara mi illa ma sha Allah ìtọ́lọ́mbà fẹ́ ni ó ṣe o ànábì jẹ́wọ́ bó ṣe jẹ́ nígbà wá sọ yẹn tán kọ́ walau kuntu a'lamul ghaiba ànábì ni tó bá jẹ́ pé mo bá ma kọ̀kọ́ ni lastakthartu minal khairi oore ni ọba pọ̀ nínú tí wọ́n máa ṣẹlẹ̀ sí mi wa ma massani yasu aburú ò ṣẹlẹ̀ sí mi nígbà wọn ti mọ̀ wá burú ń bọ̀ nígbà wọn sàwọn bọ̀ kú lójú ogun sáwà lọ <laughs> a nílọ mo ti mọ̀ pé wọ́n yọ mí wọ́n kàn mí lẹ́yìn kí ni èyí ọ̀kan ìní lọ síbi tí wọ́n ti kàn mí lẹ́yìn náà <laughs> ànábì ní gbogbo aburú tó ṣẹlẹ̀ sí mi ilé ayé nínú àwọn àdáwò tó bá mi ilé ayé kákẹ́ mọ́ ọmọ kọ̀ọ̀kan oníṣẹ̀lẹ̀. àwọn tí wọ́n sọ̀rọ̀ kọ̀kọ̀ fún yẹn àfa kan mímọ́ dákọ̀ ẹ̀ ó ní ẹni ká mọ̀ wòṣẹ́ fáwọn èèyàn ọ̀dà ẹ̀bá ń sàwọn èèyàn lóore ni ó ní ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀gbà mí èèyàn ń lọ kútọ́nu a sì bá wò ó pé ọ̀nà ọ̀dà ṣé aburú là ń ṣe torí kéwú tóun ké lójú ọmọ sọ bẹ́ẹ̀ òdi Quran ló ké kò ké tinú Quran ọba ké tinú Quran yìí yọ ọmọ pé yín tóun sọ yẹn yín tó ń ṣẹlẹ̀ ń tí ó ṣẹlẹ̀ ń kútọ́nu ẹnìkan kan ọmọ Allah kọ́lọ́ mọ́sá bá fẹ̀sìn wa yá wọn náà ẹ̀yọ́ ya anabi ní ní ana illa nadhiri wọn kàn ní ma kìlọ̀ ní o fáwọn tí o bá ní wọ́n náà káwọn bá wọ́n náà wa bashir kí n kì í máa ṣàlàyé kí n máa dùn àwọn tí wọ́n ṣiṣẹ́ rí kí n máa dùn wọn nú kí wọ́n lè bá wà lìjánà li qawmi yu'minun àwọn tí wọ́n bá gbọ́ lọ́n wáàsí níṣẹ́ tí wọ́n gbéra mi <laughs> wọn ò gbéra mi pé kí n máa sọ kọ̀kọ̀ àbí kí n máa pín oore fún yín èmi náà ò rí oore fúnra mi ìyàrá burú dá padà fúnra mi wáàsí ni wọ́n fi rán mi. suratul A'raf àyà one kìíní one eighty eight one eight eight nànàbì ti jẹ́ wàrà yẹn. ọlọ́nìkan wá bá nàbì pé ibo ló dáa jù lérí ilẹ̀ tí ọlọ́run bá aláà fẹ́ràn jù ibi tó dáa jù lérí ilẹ̀ ànábì ni ata asala Jibril èmi ọmọ ibi tó dáa jù àfa mi fẹ́ dé dọ́ba ti dé wọ́n bì í tálàfà rẹ̀ jibiril nígbà jibiril dé tí wọ́n bí jibiril ní wallahi hatta as'al Allah èmi náà mọ̀ wallahi mọ̀ àfi tí n bá bí ọlọ́run ẹ̀rí ẹ̀dákun ẹ̀dákun ìjàmọ́ lèmámù má wò sẹ́ máa kẹ́nìkan aláàjì ni aláàjà ni mọ́pọ̀ ń tẹ yẹpẹ̀ mọ́ wọ náà má dòkúlé àga ọlọ́run ó ṣubú nígbà jibiril wá padà dé lọ́wọ́ sọ fún ànábì pé ọlọ́run ọba Allah ó ti wá sọ fún mi ní ti mọ̀ tẹ́lẹ̀ kémi náà sọ fún wọn ní wọn náà ó ṣe ni tí wọn náà mọ̀ gbé ahabul biladi ilallah masajiduha ibi tó dáa jù lérí ilé ọlọ́run ọba tí ò sí ibi tó tún dáa tó mọ́ òun náà ní masalasi ibi tá a wà yìí dama ó sì bá àwọn sàhábà kulubuhum mu'allaqa bil masajid wọn fi masalasi lẹ̀ láti máa lè gbọ́rọ̀ ọlọ́run láti máa lè láti máa lè ka gbogbo eléyìí jọ yẹ wáyé pé ànábì náà mọ ti ọ̀pọ̀ àmọ́ ẹ dákun kí ló dé táwọn yẹn fi ń wusẹ́ táwọn yẹn fi ń lọ́dọ̀ àwọn alukohan wàlẹ̀ arọ́fún àwọn tí wọ́n ń sọ pé àwọn ọmọ ìtọ́pamọ́ kí ló dé táwọn yẹn fi ń lọ sẹ́ẹ̀rí tó máa ń gbé àwọn yẹn lọ ìṣòro ni o nínú iṣẹ́ táwọn àfáà súnú ṣe ńlẹ̀ Yorùbá òun náà ni pé a máa pẹ̀bọ̀ rẹ àbí a máa wá fún àwọn èèyàn ní àbáyọ lérí ìṣòro tí wọ́n níyẹn tí wọ́n fi ní ṣẹbọ àmọ́ kéèyàn kàn ní kọ̀dá kéèyàn máa wọṣẹ́ kọ̀dá kéèyàn máa wọṣẹ́ kí bó láwàá ṣe tí nǹkan bá dàrú èèyàn wá bá wà sí débẹ̀ àbọ̀ wà sí ló ṣe àbọ̀ wà sí èsì sanfàní wọ́n ní tábà gba kankan lọ́wọ́ méde àfi mi ṣe kí ni àfi rọ́pò torí pé àwọn àfa àti pín sí méjì ilẹ̀ Yorùbá àfa súnà àtàfẹ́ ẹlẹ́bọ ọ̀rọ̀ yẹn máa ń dùn wọ́n ipe ẹ̀ ń pè wá láàfẹ́ ẹlẹ́bọ irọ́ àwọn mọ́rì iṣẹ́ tó ń ṣe yẹn náà lọ́sọ̀ọ́ di àfẹ́ ẹlẹ́bọ tó bá fẹ́ di àfa súnà wọn náà bọ́ sínú súnà ìsọdí mẹ́rin fi bọ́ sínú súnà ọkàn yọ ọkàn rẹ padà náà ni pé òṣè ṣírkù má tàwí ti lọ́mọ ṣe kíni lọ́mọ ṣe òṣè bídí àmọ́ súnà lọ́mọ ṣe kìí ṣe pé wọ́n ṣe ń gba fọ́ọ̀mù tó wà fún yàn nọ́mbà yìí pé nọ́mbà tẹ̀ wọ́n wò fọ̀ nínú alùsùnà irọ́ o bọ́ ọ bá ti yí padà tọ́ lọ́mọ tẹ̀dálẹ̀ kìtàbù àsùnà nígbà náà ló ṣe kíni òtítọ́ súnà náà nìyẹn kọ̀ọ̀kan kó jésù kúrò àǹkọ̀ dẹ̀mọ́ lọ àdìsí ayé àkọ́ àlàkà yìí oníwòlò oní ọmọ òwòsàn náà ni ọ̀kan ó ní ẹni ká mọ̀ tẹ̀yẹ̀pẹ̀ má ẹni ká mọ̀ òwòsàn má ṣé kébi ọ̀pá wá ni <laughs> ó ní ṣé kébi ọ̀pá wọn ni nígbà wo lébi òní pa tẹ́lẹ̀ ó dòkúlé àga ọlọ́run oní ntọ́lọ́run ọba mọ̀ wọ́n náà ṣe ni wọ́n náà mọ̀ ọ wá ní ebi òní pa ah nítorí jẹbi lọ́gán ọ̀pọ̀ àtọ́rọ́ padà wọná ọlọ́mọ innamal ghaibu lillah àyà mi tó ní o ọlọ́mọ innamal ghaibu lillah ọlọ́mọ bá ní ẹ má wà lóbo mi ọ̀dọ̀ ọlọ́run ni ẹ wá sí inú àwọn ìṣòro òun náà ni pé kábímọ ká ní a fẹ́ wo àkọsẹ̀jáyé rẹ̀ ọ wà lẹ́yìn Yorùbá bí o wọn ò fẹ́ kọ́ mọ̀ yẹ kó ṣe wàhálà káwọn kan sọ fún pé lágbájá olórí ibu ni ọ láyé o kó tètè ká tètè pa á ìtumọ̀ <laughs> nìyẹn yóò lówó ní ayé o káwọn tètè máa tọ́jú ẹ̀ torí òun ni ọ là wọn nínú fámílì àwọn akọ̀sẹ̀jáyé ni wọ́n máa ń wò lẹ̀ Yorùbá akọ̀sẹ̀jáyé yẹn ìbẹ̀rẹ̀ àtàrin àtìgbẹ̀yìn ọmọ yẹn kò sẹ́nìkan tọ́mọ lẹ́yìn Allah ẹni bá ti wá lọ lè wo akọ̀sẹ̀jáyé ó ti dẹ̀lẹ́bọ̀ ẹlẹ́ẹ̀kejì ni tí wọ́n ti àwọn yẹn lọ lè wo sẹ́ẹ́ òun náà ni iṣẹ́ wo la ni iṣẹ́ àṣelà ọmọ yìí ó ti dàgbà ṣe carpentry ni kọ́kọ́ ni àbí tailoring ṣé kọ́ máa ṣòwò ni àbí kó lè kàwé ṣé kọ́ kàwé ni àbí kó lè kéwú wọ́n wà lọ́dọ̀ àfáà tí ò rí náà ipe kọ́ bá wọn wò ipe iṣẹ́ wo ni iṣẹ́ àṣejèrè ọmọ yìí eléyìí náà wà lẹ́ Yorùbá ẹni tọ́mọ bẹ̀rẹ̀ ọmọ àti parí àtiṣẹ́ tí ó ṣe tí ó fi là ta ló mọ̀ jàmá Allah ẹlẹ́ẹ̀kẹta nínú tí máa ń tí àwọn èèyàn lọ òun náà ni ká lọ lè béèrè sí ìyàwó ta fẹ́ fẹ́ àbọ̀kọ ta fẹ́ ní ṣẹ́ṣẹ́ rí abala yìí ibi adé yẹn ó lágbára lọ́rùn àwọn ìyá wa ńlẹ̀ Yorùbá gan àtàwọn bàbá wa tí wọ́n ti gba súnà àyèmáyé àwọn ọ̀dọ́ tí wọ́n sunkún lọ́wọ́lọ́wọ́ bí ṣe ń sọ̀rọ̀ yìí ibo sars sísítà tí mo ní mo bá sọ̀rọ̀ yẹn mo lọ lé wọn bàbá rẹ̀ ó ní inṣàlá òun ò fi fún mi kí n pa àwọn èèyàn mi wá mo bá dọ́dọ̀ ìyá mi ìyá ní à Ibrahim ọ̀rọ̀ orí báwọn èèyàn kan ní kankan rọ́ọ̀mù obìnrin kó sì ní wọn mọ fẹ́ ẹ ẹ ẹdí àlọ́ lè wádìí sí i ẹdí àlọ́ lè yẹ̀ wò yẹ wàá gbọ́dọ̀ afọ́jú lọ hmm, ọ̀dọ̀ afọ́jú ni ó gbà lọ tí ò rí nǹkan kan láwa ní ìrẹ̀lẹ̀ tó gbogbo bí táwa yìí afọ́jú ni jama àbí kìí sáfọ́jú pẹ̀lú àyàtà kan látọ̀rọ̀ yìí wàláyà afọ́jú ni òun gan wá kọ́kọ́rọ́ rẹ̀ tínú lé ń wá kìkì ìpè ẹ bá ẹ bá rí kọ́kọ́rọ́ mi mo <laughs> ah, ní bàbá bàbá má forí ibú sayọ̀yọ̀ mọ́ ọ̀ mọ́ bí tí kọ́kọ́rọ́ wà ọ̀wọ́ àlọ́ fẹ́ máa tí ó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó lẹ́yìn ogún ọdún tán ṣe kí ni tán ti fẹ́ ra wọn lẹ́kọ́ máa ń gbà wọn náà lé nígbà míì lẹ́kọ̀ọ́ kan tọ́wọ́ òpè lẹ́kọ́ gba òun yọ̀ gbàbẹ̀ ẹ <laughs> lọ́mọ sáà ìsánú wa bẹ́ẹ̀ yẹn bá ti gọ̀ tọ́ba ti ṣe súnà ọgọ́ tọ́ba ti wá gọ̀ wọ́n máa wá gbá ọ property rẹ̀ wọ́n máa ṣòfò ẹ̀rọ ọmọ bá ọ àyàrá ọmọ já ó ṣìnà ó sunkún ó tún wà lọ́ọ́ lè wọ́ná ẹ̀yọ́ máa yá eléyìí lágbára púpọ̀ àfẹ́sọ́nà àbí wọ́n sì ṣẹ̀fẹ́ sẹ́ra wọn al-khatib wal-makhtuba wọ́n sì ṣẹ̀fẹ́ fẹ́ra wọn ìyá arákùnrin ni wọ́n wá yarí pé ìgbà tóun dọ́dọ̀ àfa àwọn àfa ní kọ̀sọ́nà ń bẹ̀ wò ọmọ tí ń kírun ọmọ tí ń sẹ̀sìn ọmọ obìnrin tó dúró déédéé broda yóò mọ wá sunkún sista ọmọ sunkún ní ọmọ wa béèrè ànító ẹ lè ṣe sùúrù ẹ lè ṣe sùúrù ẹ máa ṣàdúrà nígbà míì ó lè jẹ́ pé lọ́dọ̀ arákùnrin ni ó ti ṣẹlẹ̀ àwọn ilé ìyàwó ti gbàgbé àwọn fọmọ yẹn fún bàbá arákùnrin àbí yẹ ẹ ni ó jáde lọ́dọ̀ aláàjì kan àbí kọ́ lọ́dọ̀ àáfàá kan àbí máàmù kan pé òun lọ́ọ́ fẹ́ lọ́ọ́ lè wo ṣé ó kún àbí kò kún tó ti wá débẹ̀ wọ́n máa wá máa ṣe kí ni yọkàn máa ma ṣeré yọ máa fi yẹpẹ ṣeré yọ wàá mú àmújáde pé wọn ò bára wọn mu pé àárọ̀ wọn da ọ̀sán wọn da díẹ̀ àmọ́ alẹ́ wọn burú o <laughs> ẹ dákun ta ni ọgbọ́ yẹn ṣẹ́rí ẹni tí ó lè gbọ́ gbọ́gbọ́ àìlẹ́sìn lójó ṣe kí ni lójó lọ ìgbà tó sì ti lẹ́sìn yẹn definitely àìlẹ́sìn yóò kó bá yóò kó bá àyèmáyé ọmọ mi tí o ti rọkọ mi dàrọ yìí àyèmáyé ọmọ mi tí o ti rí ìyàwó dàrọ yìí látara àkóbá táwọn baba wọn àtàwọn afá wọn àtàwọn babaláwo tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe fún wọn. láàfin máa ń sọ fáwọn baba àti ìyá yìí pé àwọn ọmọ yín ti di àlùsúnà yìí ní ẹlẹ́lẹ́ gba súnà kẹ́ ẹ má lose torí pé ọmọ tí ó padà lọ́kọ mọ́ yìí tó bá padà yá ìyá yìí àti ni àwọn náà wọ́n sì fà á kọ́dà lómi burú débi pé tó tún mú mi wá yóò tún ní òun lọ léwò tó mú mi wá tó òun lọ léwò títí tó fi rẹ́ nìkan tí ó parọ́ fún nínú àwọn nǹkan tí máa ń da àwọn yẹn láàmú látara àwọn wakọ̀kọ̀ òun náà ni a fẹ́ travel a fẹ́ lọ a fẹ́ lọ Amẹ́ríkà fisa Amẹ́ríkà jáde fisa London náà ṣe kínní Canada jáde ó di mẹ́ta fisa mẹ́ta bó ṣe wà yẹn ó ní bùkátà sí kó pe Ọlọ́run ó ṣe istikhara àwọn tí ó bá wá lẹ́sìn ìbò làwọn lọ wọn lọ́dọ̀ àwọn afọ́jú pásítọ̀ àfa àwọn jálàbí àfẹ́ ẹlẹ́bọ òun náà wàá sọ fún wọn yìí pé Canada ní kọlọ bóòlù ń sè mà bóòlù sè mà <laughs> wọ́n ń da ilé rú débi pé tí o bá da fẹ́ lómi wọ́n ní a àyè da fún tí o da fún ọ yìí ìyàwó rẹ ló ṣe kíni ìyàwó rẹ lọ́wọ́ à ń bẹ̀ bàbá kan nílùú lọ́rin lọ́dọ̀ wa bàbá yẹn sọ̀rọ̀ yẹn fún wa níjọ́ kan tá à ń sọ̀rọ̀ yẹn ní àfa àwọn lọ́tẹ̀ yẹpẹ̀ débi pé lágbájá kò lè dá fún ọ àfi tó bá bẹ ìyàwó rẹ̀ òru lọ́bẹ̀ ó sì dọ̀bálẹ̀ ó wá di òru lòún jíyàwó ó wá jíyàwó lọ́ba dọ̀bálẹ̀ wájú ẹ̀ ìyàwó wa ní baba alágbájá ẹ̀ ń tó gbé ni àbí ẹ̀ ń ṣe rànràn ọlọ́wọ́n <laughs> ò ṣe rànràn o ọ̀nà tó tì náà ni kò ṣe kí kò sí o. ṣé ẹ mọ̀ pé wọ́n ti kí okùn bọ́ lọ́rùn oko wàhálà ibi ọ̀nà tó tiẹ̀ náà ni kò ṣe bá mi sin torí wo gbàkúnlẹ̀ mi lọ́ba tó ń dọ̀bálẹ̀ ìyàwó ṣe ṣe pẹ́ ń tó gbé iṣẹ́ iṣẹ́ kankan ṣe yín ni ó ní kankan ò sèmi aago kan ló yìí aago kan yìí náà ẹni tá a wá wí ọdún kejì ọdún kẹta kò dá fún náà kó tó wá kó nínú aburú yẹn kó lọ́n tó wá sànú ẹ̀ kó tó wá dá fún. ẹ dákun gbogbo ọdún méjì tó lò pẹ̀lú ìyàwó rẹ̀ yẹn ṣe é mọ̀ pé wàhálà ńlá ni ipe wọn ni kò sílẹ̀kùn òṣìṣì wọn lọ́dọ̀ rẹ̀ kọ́kọ́rọ́ wà. Hmm. iṣẹ́ táwọn àti wọn wo iṣẹ́ tí wọ́n ṣe kíni tí wọ́n ń dálẹ̀ lérí ilẹ̀ ọlọ́run ọba ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí máa mú yàn lọ́lẹ̀ ìwòsàn oníkẹ́yìn fẹ́ sòwò àwọn kan ní kẹ́yìn máa ta simẹ́ntì àwọn kan ní máa ta rin àwọn kan ní máa ta yẹ̀pẹ̀ àwọn kan ní kẹ́yìn máa tẹ̀ é dú bá a ṣe kàálẹ̀ yẹn àwọn kan ní kẹ́yìn máa ta mọ́tò ẹlẹ́mi ọ̀tá mọ́tò yọ padà sọ́ọ̀tì ni ẹlẹ́mi ó sì máa ta yẹ̀pẹ̀ yóò ṣe kí ni yóò sì dolówó ẹlẹ́mi ọkọ̀ lé epo rẹpẹtẹ yọ padà di koríko ẹlẹ́mi ó sì máa tẹ̀ dú yóò sì di mílíọ̀nìyà ló sì jẹ́ pé kò síjọ́ tẹ́nìkan kan wá ó jí ilé ayé wa tá ní dé bùkátà sí istikhara lérí àlámàrí àyè wa eléyìí náà ọwọ́ àná táwọn èèyàn fi máa ń jáde síra wọn ipe afẹ́lọ́ léwo èwo ni ká ṣe ń bẹ̀ ẹ bàbá àná wa sọ fún wọn pé e, eléyìí lọ́dà eléyìí ìtọ́sọ yẹn ọ̀rọ̀ afọ́jú ni nílẹ̀ Yorùbá wọn a máa sọ pé wọ́n pa alágbájá afẹ́wọ̀ ẹni tọ́pa ẹni tọ́pa náà lẹ́ni tọ́ da fún masabila yẹ sára kí ló sọ lẹ́yìn rẹ̀ fún ma amátahu fa akabara <laughs> ọlọ́run adúpẹ́ Islam bẹ́ẹ̀ ni kí wọ́n bá ti kú ọlọ́run lọ́pàá nǹkan yìí àsìkò tọ́lọ̀ nǹkan fún ló tó yẹn ọlọ́run ní òun lòun ní kí ibi tí ẹ gbà jáde lójú ara ya yín ọlọ́run lèmi ni mo ní kó gbà kó gbà yín èmi mo ṣe é nírọ̀rùn tó fi gbà yín kò yẹ kó gbà yín súnmọ́ àmàtà òwe èmi náà ni tí mo dá yín yẹn ní tí wọ́n á pa yín fún àkàbàrà èmi ní tí wọ́n sọ yín dèrò sàárè bẹ́ẹ̀ nìkan bá kú ta lọ́pàá ẹ̀hẹ̀ yóò bá gbà bẹ́ẹ̀ yóò bá wádìí ni pé àfẹ́ wádìí ta ló ni bàbá yẹn lè wá sọ pé ẹnìkan pupa nínú àwọn fámìlì yín <laughs> pé ọ yọkàn júwe bákan táwọn tó wọn bá ti wá wọnú fámìlì wọn kí ni wọn máa wákàkí ẹni tó pupa tó tún lára ẹ wo tí wọn dálẹ̀ lélẹ̀ ayé ìjọba láti sọ pé ọlọ́run kọ́ bá wa pa iná kíni iná adébọ̀rẹ́ kọ́ bá wa gbé sunna nábìga kọ́ bá wa pa bídíà náà rẹ ẹ má sọ pé kọ́ rẹ bídíà sí tánilẹ̀ mọ́. ẹ̀hẹ́n tó bá ti yóò tó máa gbérí kọ́ pa òun náà rẹ̀ kọ́ wá gbé súnà ànábìgà iṣẹ́ wa tó bá ní animation àbá animation nílẹ̀ Yorùbá o ara ń ta fẹ́ parẹ́ òun náà ni ká máa wọṣẹ́ ká máa tẹ tí ò ní sílé ìmáàmù kan tí wọ́n ti tẹ mọ́lẹ̀ Yorùbá kò ní sí nílé kan tí wọ́n ti máa dafa nílẹ̀ Yorùbá tí ni irinṣẹ́ tí kálukú gbogbo irinṣẹ́ tí wọ́n fi ń wo kọ̀kọ̀ irinṣẹ́ pé wọ́n ń dafa ni nínú ìtumọ̀ ẹ̀sìn ó sì pọ̀ rẹpẹtẹ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́mọṣá ìgá ìdí wa wọ́n ní kíní kan tí wọ́n máa ń ṣe wọ́n ní ọmọ sọnù ọmọ sọnù afẹ́ wa àdúrà lẹ́ẹ̀ máa ṣe la hawla wala quwwata illa billah ẹ fẹ́ lọ́dọ̀ ẹnìkan pé ẹ fẹ́ kí kọ́ba yín sọ bí tọ́mọ yẹn wà kò sẹ́ni tọ́mọ yọkàn dà láàmú yọkàn máa ní káàkiri arákùnrin kan wọ́n ń pè ní Gawat lẹ́kọ̀ọ́ nígbà tí wọn ò rí mọ́ wọ́n wá ń wá káàkiri wọ́n ń wá káàkiri wọ́n ń wá káàkiri tó bá ti kú kọ́lọ́n bá kẹ́ tí o bá sì ti kú ibẹ́ bá wà kọ́lọ́n bá sàlékún àlàáfíà rẹ̀ mọ́nájú alùsùn náà jẹ̀máà ni torí kò ti dá wa lójú tọ́lá àmọ́ kọ̀kọ̀ àgbà kan náà àwọn àgbà sẹ́wù lẹ́kọ̀ọ́ ni wọ́n ń sọ fún àwọn fámìlì ẹ̀ pé Gawat wà níbì kan ààyè ló sì wà mo wá ní kí wọ́n sọ fún àfáà yẹn pé kọ́mọ̀ fún wa ní information àbọ̀ <laughs> eh, <laughs> kọ́mọ̀ fún wa ní information kí ni àbọ̀ wọ́n tó ṣe mọ̀pọ̀ wà àbí ó ṣe mọ̀ pé nǹkan kan ò ṣe é ó yẹ kó lè sọ bí tí tọ́wà ọ̀wá sọ bí tọ́wà ọ̀wá fọpọ̀ lọ́wọ́ ṣeré ẹ̀ máa gbìyànjú ṣéwù ṣéṣéwù ni àbá fọ́jú ọlọ́mọṣà bá tún wọn ṣe tọmọ bá ti sọnù dúkìá sọnù kí lọ́ọ́ máa kà la hawla wala quwwata illa billah ọ padà rí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tọ́lọ́run bá rí i pé rírì rẹ̀ orí ń bẹ fún ọ. lẹ́yìn náà wọ́n máa ń katira ọdún nílẹ̀ yorùbá ibi tí ó ṣẹlẹ̀ tába ti sọdún léyà tán àwọn bàbá bàbá bàbá ti wá nígbà táwa sì gbẹ kékèké tába lóko lọ lè sọdún nígbà táwọn bàbá yọ ọmọ àwa náà mọ̀ ń gbà náà bàbá wa ní afákàmárùn àárọ̀ lálá kàtẹ́rẹ̀ ọdún o torí mi ọmọ tí wọ́n kọ síbẹ̀ ìwọ sì kéwú àwọn náà sì ń bẹ ní ibùdó ayé ìdádíngbà wọn. bàbá wa lo ìgò gíláàsì wọn lo gíláàsì sójú ọmọ kà tábà ọdún yẹn mo wá di pé gbogbo ọdọọdún tá a máa ń kà náà kò sígbà tí àyíká yóò dáa fún yẹn kò ní dáa fún yẹn <laughs> ẹ dákun tó gbogbo ọdọọdún tẹ́lẹ̀ ọdún òní aburú òní ṣẹlẹ̀ wọ́n kàn ń àwọn tíra burúkú yẹn síbẹ̀ wọ́n máa pè ní tíra ọdún bá a sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn kan tó ṣe kínní wọ́n tún kà lọ́wọ́ yìí ọ̀kan bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ mẹ́tẹ́ máa parọ́ pé àwọn wa sọ ohun tó ṣẹlẹ̀ ní two thousand and eighteen àsọtẹ́lẹ̀ tẹ́ sọ fún wa lérí rẹ́díò ẹ fi coronavirus sí i wípé yóò ṣẹlẹ̀ ní two thousand nineteen irọ́ lásán ni ẹ mọ tí wọ́n sì máa ń fi sọ kínní yẹn ni pé sẹ́ẹ̀rì tí wọ́n bá sọ̀rọ̀ bí mẹ́wàá mẹ́rin tí mẹ́ta bá jọ ara wọn àwọn ènìyàn gbà pé alágbára kan ni wọ́n wípé agbára tí wọ́n fi máa kọ̀kọ̀ yẹn wọ́n ní agbára láti fi bóṣòro àwọn kú o ìtẹ́mọ̀ tí wàá ní ká mú wá ni wọ́n mọ̀ ṣe kínní ni wọ́n mọ̀ fún wọn èyí tó bá rí bẹ́ẹ̀ àwọn tọ̀wọ́n ni wàá bá wọn mọ́ ipe ẹni lágbájá òfin mi lówó kọ̀ padà fún mi mọ́ àwọn kan gbé lórí burúkú bàbá yẹn wọn kàn sọsọkú sọ ni náà bàbá bá tiẹ̀ lọ òní padà wá mọ́ àwọn tí wọ́n padà wá làwọn tó bá ṣe ń gẹ kádà tọ́lọ̀ ń ṣe kí ni tọ́lọ̀ ti kọ fún wọn tẹ́lẹ̀ ọ̀nà tí wọ́n gbà ló gbájú nìyẹn kọ́lọ́ mọ́sà sọ wa ń bẹ̀ tọ́ anabi wa sọ̀rọ̀ anabi ni laysa minna anabi ni kò sí láàrin wa nǹkan darapọ̀ mọ́ wa ni man tatayyara aw tutayyara la gbogbo ẹni tí wọ́n fi ìdarí ẹyẹ tí fi ń darí dáadáa àtàbùrú tó ṣẹlẹ̀ ẹyẹ lọ̀tún dáadáa ni ẹyẹ lòsì aburú náà ṣẹlẹ̀ wàhálà ń takùn kọ́ mi ẹ àṣẹ ti ní ànẹ́bìlẹ̀ ní ti bá nígbàgbọ́ yẹn mo fẹsẹ̀ òsì kọ́ ẹ kò ní da fún òun fẹsẹ̀ ọ̀tún kọ́ yọ̀ da fún ẹ ṣe ní gbogbo àwọn ìròrí yẹn superstitions yẹn ànẹ́bìlẹ̀ ní tó bá nígbàgbọ́ ń bẹ̀ kí sara wa ẹbọ kékeré ni yọ wọ náà kó tó wà lìjánà ẹbọ àti ńlá àti kékeré kò ṣe ìtọ́lọ́mọ fi rí ẹ yíyàn inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ìbáàjẹ́ kékeré ìbáàjẹ́ ńlá ọlọ́run fi fèrè ẹbọ kékeré ọlọ́run fi jiyàn yọ ya jiyàn sínú ná yọ padà yọ̀yàn kú mẹ́ ẹbọ ńlá èyàn ọ̀wọ̀ náà kò ní sékíní kò ní jáde mọ́ àmọ́ wá kúlẹ̀ ìtúbà lórí ẹbọ kékèké ọ̀wọ̀ náà kò tó wà lìjẹ́ náà sure tọ́ba túbá àmọ́ tọ́ba túbá àti ńlá àti kékeré èyàn ní jìyà ọlọ́mọ superstition yìí ká ẹyẹ ké aburú kan fẹ́ ṣẹlẹ̀ anabi ní ẹni tí bá nígbàgbọ́ ẹ̀ kò sí lára wa ẹlẹ́ẹ̀kejì àwọn taka hana àwọn tó kó hinala ẹni tí ọlọ́lẹ̀ wọṣẹ́ abẹ́ni tí wọ́n wọṣẹ́ fún wọ́n bá wọṣẹ́ òun ọ̀lọ́ àwọn oní oní tí wọ́n sọ ni pé wọ́n ní ká má jáde fúnjọ́ méje ìpè kaba yóò ṣe kínni yóò ṣẹlẹ̀ òun kọ́ lọ àǹtí ẹ̀ lọ́lọ́ ẹni tó wọṣẹ́ àtẹni tí wọ́n bá wọṣẹ́ tó sì gbàgbọ́ anabi ní kì í sara wa àlàṣíyá التي يستعملها الكاهن والعراف وتركهم أو وتركها àwọn nǹkan tó jẹ́ àwọn irinṣẹ́ tí wọ́n máa fi ń wọṣẹ́ tó jẹ́ pé tó bá ti dọ́dọ̀ àfa kan àìmọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lè rò pé alùsùnà ni kọ́ dọ́hùn kọ́ bá àwọn irinṣẹ́ yìí ń bẹ̀ àtàwọn ọ̀nà tó ń gbà wọṣẹ́ nígbà míì ò lè má rìn irinṣẹ́ àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ó ti mọ̀ pé alágbègbà ni ẹni yìí alakọkọ òun náà nìkan dọribu rọmùl awul hatu ala rọmùl kéèyàn máa fọwọ́ gbá yẹ̀pẹ̀ àbí kọ́ máa falà síbi yẹ̀pẹ̀ látara pé òun fẹ́ máa ti ń ṣe ọ́ ta ló fi nǹkan ṣe ọ́ iṣẹ́ wo lè ṣe àṣìlá rẹ̀ wọ́n ní àwọn tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn tá à ń wí nìyẹn ìbáàjẹ́ àfa ìbáàjẹ́ ṣéwu tọ̀ríkọ̀ tó ti bá yẹ̀pẹ̀ wájú ẹ̀ ọ sọ fún pé yẹ̀pẹ̀ tó ń tẹ̀ yìí ó ti jòkó lérí àga ọlọ́run torí òfin sọ kọ̀kọ̀ ni ọlọ́run nìkan ló sì máa kọ̀kọ̀ tọ́ba lóhùn ò ní filẹ̀ ò ní kírun lẹ́yìn ẹ̀ mọ́ onírun òun náà onírun ẹni tó sì nírun ẹ̀ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ ẹlẹ́ẹ̀kejì anadọ́rọ̀ fil huruf abjadiya ká ya àwọn huruf bíi khatimi wọ́n kọ́ báyìí wọ́n ya wọ́n ya wọ́n ya wọ́n ya àti wọ́n tán wọ́n máa wá máa wo bẹ̀ wọ́n máa sọ̀rọ̀ kìrátùl káfí ara ẹ̀ náà ni kí a máa ìka ọ̀yá gbé ka rẹ wá ọ̀yá mú àtẹlẹwọ́ rẹ wá ọ̀yá tí àtẹlẹwọ́ rẹ wọ́n ní àtẹlẹwọ́ la bala àbí ẹ̀hẹ̀ tí Lárúbáwá rẹ wà tàwọn Yorùbá náà wà ọba dé Cairo àwọn Morocco ó wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ó wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ wọ́n ní mú ọwọ́ ẹ̀ wá wọ́n fẹ́ sọ iṣẹ́ àṣìlá rẹ̀ lẹ́yìn náà kẹ̀rẹ́ àtúnfinjan ká mú mi tán ká wá wo kọ́ọ̀bù ká la fẹ́ sọ tọ́pamọ́ lẹ́yìn náà ká máa dáfá ká da owó ẹ̀yọ sílẹ̀ àbí ká máa wùràwọ̀ lókè àbí kí a máa mi kọ́kọ́rọ́ wọ́n tún wá so kùránì má kọ́kọ́rọ́ kùránì àti kọ́kọ́rọ́ ẹ̀rọ àgùntàn máa yá ni wọ́n wọ́n máa wá yí pé ta lọ́jà lè yọ́ máa wá yí kálukú wọ́n máa wá ṣàdúrà ní àwọn tí wọ́n dúró ìpè ọlọ́mọdé ó dúró lọ́dọ̀ wọn o. <laughs> kí ló tó wá ń lo kọ́kọ́rọ́ àti koran sí nígbà tó ọmọ kọ̀ọ̀kan yẹ́yẹ́ kó lè sọ ẹni tí tó jáde láàrin wọn kó wọná tó ní tó fẹ́ sọ mọ́ ọ́ pàrọ̀ mẹ́rin kan náà ni alamusa sọ wa níbi aburú bẹ́ẹ̀ nígbà mi tahadiru alawa alhabitha ká pe àwọn àwọn ẹ̀mí burúkú eléyìí ni wọ́n pè ní òmà nílẹ̀ yorùbá ni wọ́n pè ní kíni jama òmà òmà nílẹ̀ yorùbá yóò ti lo àwọn oògùn kan yóò ti wá pọ̀fọ̀ yóò máa kí àwọn èṣù yẹn bí ṣe ń kí wọ́n yẹn àwọn àdìjànú yóò máa lọ lè gba information wá fún yóò máa wá sọ yóò lóun máa kọ̀kọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa walladhi ya'ti al-kahin yanqasimu ila thalathati aqsam gbogbo àwọn tí wọ́n lọ lè wọṣẹ́ àwọn afá pín wọn sí mẹ́ta àwọn tí wọ́n lè wọṣẹ́ tí wọ́n lọ lè tójú bọ kádàrá wọ́n ní mẹ́ta ni wọ́n alákọ̀ọ́kọ́ an ya'tiya ila al fayasaluhu min ghairi ayusaddiqa fada muharram ẹ̀yin lọ lè woṣẹ́ nígbà tí ó wá woṣẹ́ náà tán ọ̀rọ̀ ọmọ lọ́ba lọ ọ̀rọ̀ ọkọ ni babaláwo ń ṣe kí ni ní sọ fún ọ̀gbágbọ́ ọ̀gbágbọ́ ó ní alájà ìjà lọlé bàbá yẹn ò rí náà ọ̀tọ̀ ni tí ń sọjà yẹn à ń sọ̀rọ̀ ọjà tá a fẹ́ gbà pé ṣe yọ bọ́ sí à ń sọ̀rọ̀ pé ọkọ wọn ò tọ́jú wọn ọkọ tó fi mọ́tò gbé wọn débí <laughs> ṣẹlẹ̀ irú àwọn yẹn sìn àwọn yẹn sẹ́ni pé kò gbàgbọ́ irọ́ nípa ẹ kò bá mu kò gbàgbọ́ ẹ kò nígbàgbọ́ nínú tó ṣe kí nínú tó sọ yẹn ànábì ní onítọ̀hún yóò máa kírun forty days ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ìbínú ọlọ́run náà ló débẹ̀ o ipe o sì gbàgbọ́ ẹnìkan tó wà nípò èmi ọlọ́run torí ilé mọ̀lẹ́gẹ́ bí sífà tó mí sífà ti là nínú àwọn òròyìn ọlọ́run ni ànábì ní mọ́ni àtà àrùláfà ẹni bá lọ rí bá àwọn tí wọ́n láwọn ọmọ bíi tí nǹkan wà fasa alahu ó sì béèrè lọ́wọ́ ẹ̀ lamutukubalahu sọláàtù arba'ina yawma aw layla yawma kírun forty days ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ayé àti àyíká iná fayas aluhu wa isodikuhu bima akhbara bi fahadha kufrun billahi azza ẹlẹ́ẹ̀kejì ni kó béèrè lọ́wọ́ ẹ̀ ipe ẹ̀dá kan yẹn bá wa wo nǹkan báyìí ọwọ́ aṣọ ìtọ́ sọ yẹn ó pé bó ṣe rí nìyẹn ó sì ṣiṣẹ́ tọ̀ ó ṣiṣẹ́ tọ̀ ọ́ ipe wọn ti wo fóun bẹ́ẹ̀ náà lórí ẹni yẹn máa kọ̀kọ́ lóòótọ́ ànábì ní mọ́ni àtàkà ìná ẹni bá lọ lè bá àwọn tí wọ́n ń woṣẹ́ fásọ̀ dákọ̀wó ó sì gbàgbọ́ bí má yẹ kúl ọgbà ń tọ́sọ gbọ́ ọgbà lódodo dénúdénú kò dáàtú ẹ̀ má fakọ̀dé káfàrà bí ma ó ń zilẹ̀ alẹ́ Muhammad ó ti ṣe kẹfẹ́rí sí alukur'ani tí wọ́n sọ kalẹ̀ fún ànábì wa Muhammad kí ni alukur'ani sọ òun ni kúláyà alámù máa ti wàlá àdùlẹ̀ gáyé bá ilàlá innamal ghaibu lillah ọlọ́run sọ̀rọ̀ ọ wá sọ pé ntọ́ lọ́run sọ rí bẹ́ẹ̀ ọlọ́run lóun nìkan lòun mà òun wálé lómi náà tó mà ànábì ni ó ti di kèfèrí sálù koran ẹni bá ṣe kèfèrí sálù koran ó ti di kèfèrí lábẹ́ ẹ̀sìn wa irú ẹni yìí wọn ní kọ́ sọ́yẹ́rì iṣẹ́ rẹ̀ kankan lẹ̀ fún ma wọn ní kọ́ sọ́yẹ́rì kankan lẹ̀ fún ma gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe ó ti bàjẹ́ èyí tó bá tó ṣe ń gbà náà wọn ní kọ́ lẹ̀ fún bí ṣe wọnú fáìlì ni ó bàjẹ́ yó pòórá ni torí làyín àṣírákítà làyà àbàtọ̀ ní amalu ànábì ní tí wọ́n bá fi lè yóò sì ba gbogbo ẹ̀sìn rẹ jẹ́ ẹni tí wọ́n ń wọṣẹ́ gangan níwọ̀n àwọn ẹlẹ́ni tọ́lọ lè wò ó pé kèfèrí ẹni tí ń wò ó kọ́ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá tí wọ́n ń wọṣẹ́ tí wọ́n ń lo tẹ̀sùbà àwọn kan lo tẹ̀sùbà nínú wọn tẹ̀sùbà ni wọ́n fi ń wọṣẹ́ àwọn míì àwọn lo gíláàsì ni wọ́n fi ń wọṣẹ́ àwọn míì àwọn lo àwo tangaran ni wọ́n fi ń wọṣẹ́ àwọn míì yẹ̀pẹ̀ làwọn ń lò tí wọ́n fi ń wọṣẹ́ àwọn míì omi làwọn ń lò wọ́n máa wọnú omi báyìí àwọn àjànú burúkú yẹn máa bá wọn sọ̀rọ̀ gbogbo ọ̀nà kọ́nà téèyàn bá ń gbà wọṣẹ́ tí ó bá tú bá oyè kò nírun àìsí kírun ní ẹ̀yìn rẹ̀ wọ́n wà ní ẹ̀ wọn ò kírun lẹ́yìn mi láti bí ọdún mẹ́wàá mo ní tẹ́ẹ̀fì kú gan à ní kírun tẹ́ẹ̀fì ṣe kíni ẹ̀ àfi tẹ́ bá tú bá bẹ́ẹ̀ bá ti yí àwa ti rí ẹ̀pẹ̀ lọ́dọ̀ yín máa tẹ́ wo sẹ́fẹ́ nìkan máa àhàn sí kírun lẹ́yìn gbà torí lásìkò gbà tẹ́ bá tú bá lẹ́yìn náà tó nírun adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹlẹ́ẹ̀kẹta ayata ila ayati ẹlẹ́ka ìní fàyàsá aluhu liyubayina halahu linnas ẹ̀yin lè lè wọṣẹ́ lánìyàn yìí pé èèyàn fẹ́ tú àṣírí ẹni yẹn fún gbogbo aráyé èèyàn gbàgbọ́ ikú ọmọ kọ̀kọ̀ èèyàn sì gba ntọ́ fẹ́ sọgbọ́ èèyàn fẹ́ tú àṣírí rẹ̀ àbí èèyàn fẹ́ mọ̀ bóyá ń wọṣẹ́ àbí kò wo ọ̀rọ̀ rẹ̀ gbajúmọ̀ pé wọ́n ní wọ̀ nǹkan ní wọ̀ nǹkan kò wo àlè lọ kan yọkàn lọ yóò dé fìlà dédé fìlà tí wọ́n fi ẹ bẹ́ẹ̀ ti gọ̀ yọkàn máa wọlé a afẹ́sẹ̀wádìí kan ni o tọ́ba gbé kínní jáde ẹ wàá sọ baba ní tẹ́ ń wò yẹ wọ̀ náà ọsọ súrẹ́tì ni o kọ́lá ń pẹ̀pẹ́ o ìpè ìtẹ́wò yẹn ṣe kí ni ẹ̀wọ̀n náà lọ́wọ́ akílódé tó fi sọ bẹ́ẹ̀ àyà báyìí àyà báyìí àyà báyìí àyà báyìí ọba wọ ọlọ́run ọba olùtúbá ọba sì wọ ọlọ́run nídàkejì ó lè sọ fún yín pé kéwu mákàlẹ̀ yín ń gbé wá bí <laughs> àwọn èsè wà bíyà àwọn èsè wà bíyà ẹ̀yin wà bíyà lẹ́ ń sọ yẹn àwa bá ní lọ́wọ́ àwọn bàbá wa ní ọ̀kan ó ní ó ní àwọn ètò yẹpẹ̀ màá tẹ̀wọ́ gan mọ́ yẹpẹ̀ <laughs> ọ̀fẹ́ tẹ̀yàn mọ́ yẹpẹ̀ gbogbo ẹ̀ náà irọ́ ní ọ̀padà sí kínní ní ọ̀padà bá dé èyàn lè lọ láti lọ lè e. irú yẹn kì í ṣe ẹ̀ṣẹ̀ wọ́n ní kọ́dà arákùnrin kan wọ́n ń pè ní ibùn sọ̀yáàdì ọwọ́ abà níbu Muhammad olóhùn mọ́tọ́ pamọ́ olóhùn mọ́tọ́ pamọ́ ànábì ni mo ti fi nǹkan kan sẹ́mi mi báyìí ọ̀yá sọ ànábì ni kí ni mo fi pamọ́ mọ́tà kábà ẹ̀là ó ní dùk ànábì sì ka suratu dukhan suratu dukhan ànábì ka ó ní dùk half half information náà fún un àwọn àlìjànú máa ń fún wọn information sẹ́mi kọ́fẹ́ jáde tán tọ̀ anabi wa ni ẹ anabi ni ìwọ ìwọ ẹ̀ṣà falanta adu a dùn kọ́dọ̀rà anabi ni o ti bàjẹ́ fún ẹ o tó bẹ́ẹ̀ kọ́ sọ kọ́ sọ tán o tó bẹ́ẹ̀ èyí tó ti sọ láàbọ̀ yẹn náà àwọn èso rẹ ló ṣe kí ni àwọn ni wọ́n sọ fún ọ tọ́lá làwọn ti ní kọ̀sẹ̀ tó mọ̀ ẹ̀hẹ́n bó ni ọ̀rọ̀ yẹn bó lẹ́sẹ̀ fẹ́ ti wó àmọ́ wọ́n máa gba information lọ́dọ̀ àwọn àlìjànú nígbà míì àwọn bàbá yìí nígbà míì wọ́n máa wá sọ̀rọ̀ wípé ẹ wọ́n sẹ̀ lé ẹkọ́ níbi iṣẹ́ kan bẹ́ẹ̀ ló sì rí ẹ ọmọ kan tó bí nínú àwọn ọmọ tó bí ọ̀kan bẹ tí ó rí báyìí ìgbà tẹ́ fẹ́ bí nǹkan báyìí ṣẹlẹ̀ àní ni lágbájá ló fẹ́ fi ọ nígbà tó wà lọ́mọge tẹ́ ẹ̀ padà fẹ́ra yín mọ́ ọ̀gá díẹ̀ báyìí dúdú ní ni wọ́n ní ìmọ̀ ń jọ́ ẹni tí wọ́n bá wá ti jánà lọ́dọ̀ rẹ̀ kọ́ mọ̀mọ́ wá rò pé àbí ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ bó ṣe rí náà nìyẹn innamal ghaibu lillah tẹ́nìkan bá ti sọ nípa information rẹ̀ àyìnbá kọjá pé àwọn èèyàn ni wọ́n sọ fún àbí kọjá àlìjànú ibi tọ́rọ̀ wà nìyẹn lóòfin ní dáàtò ayà yẹn gbà wọ́n ní ọlọ́run wọ́n mú ìrọ̀dá lálàáfà wọ́n sì sọ information yẹn fáfá yẹn pé tó bá ti dé ẹgbẹ́ ìlú ẹgbẹ́ ìlú ẹgbẹ́ ìlú ìgbà tí bàbá òun fi sọ mẹ́rin mẹ́ta ọjọ́ ti yá yẹn <laughs> ìyá yẹn ọbọ sọ́wọ́ nìyẹn wọ́n ní kó lè ta góòlù rẹ̀ kó lè ta lé ẹ̀ òun àtẹni tó mú wa tó mú kọ́sítọ́mà wa ni wọ́n jọ ṣe kí ni wọ́n jọ pín owó yẹn. àní sì ń sọ̀rọ̀ yín bígbà tá a ti dọ́dọ̀ ẹ̀ òun ló sì sọ fún un nígbà míì kìí sàwọn èèyàn àwọn àlìjànú òun ní kọ̀rí ìyẹn wọ́n àlìjànú kan ti ń bá a ká kọ̀sẹ́nìkan tí ò ní àlìjànú ti ń bá a ká tí ìwọ bá ti gbà pé ẹnìkan máa ń tọ́pamọ́ àlìjànú tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ó ti dọ̀tá rẹ yọ wá sọ̀rọ̀ rẹ fún àlìjànú babaláwo àti àfọ̀ oníyẹ̀pẹ̀ yọ sọ fún àlìjànú ti babaláwo sọ fún babaláwo ọwọ́ àpọ̀jọra wọn ọlọ́ọ̀ni láyà àlẹ́mọ ọlọ́ọ̀ni lẹ́nìkan ọ̀mọ́ bóòlù ẹnìkan sì wá mọ̀ wọn ọ̀mọ́ lóòótọ́ àlìjànú ló ti kí ni kádìjà náà ó ti ṣe kó tó máa jíṣẹ́ fáwọn èèyàn àwọn tọ̀hún náà ó ti ṣe istihana pẹ̀lú ẹ̀ wọ́n ti wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ wọ́n ti sọ̀dọ̀ ọlọ́run wọ́n ti pè wọ́n ti kì í wọ́n ti perúkọ rẹ̀ wọ́n ti dẹ̀lẹ́bọ̀ ìmí ìmọ̀ ti wá dẹ̀lẹ́bọ̀ ṣe ìṣípẹ́ ìṣò ká nǹkan ọmọ rẹ̀ sùn sẹ́lókù nígbà wọ́n jẹ́ pé iná nílò lè wọ̀ lọ́rùn kéṣù ọmọ jíṣẹ́ fún tọ́jẹ́ pé ọ̀sán yẹn fẹ́ẹ̀kì wá òríjìnà wá o ọ̀sán yẹn fẹ́ẹ̀kì òun ni èyí tọ́jẹ́ pé wọ́n ó rí páìpù láti bí sí ẹ̀yìn kùlé ẹnìkan máa wá fọhùn ní ẹ̀hẹ̀ lẹ́yìn kùlé yọmọ ní ah, ah, wọ́n lágbájá nù ni eh, ọmọ dákọ̀ ọ̀hún eh, fẹ́ẹ̀kì rẹ̀ wà tàlejànú kọ̀ǹfàmù yẹn sì wà tí wọ́n máa gbọ́ wọn àlejànú burúkú ọlọ́mọṣà sọ wa ń bẹ́ẹ̀ àwọn sọ fún wọ engineer wọ mẹ́dí doctor wọ́n tó ti ṣe owó tó làágùn ó sì gbé five hundred thousand kalẹ̀ dúkìá àwọn èèyàn sọnù gan àwọn tó lè wò sẹ́yìn yẹn torí nígbà tó sọ fún ọ bọ́ọ̀ bìlífẹ̀ ò ní gbádùn mọ́ nítorí pé o ti wá ìwákùwà o sì ti rí ìdíkùrí tẹ́mìnì àgbà pé àbírọ́ ni ìkejì àwọn sọ fún ọ pé ayé rẹ burú wọn ti sọ fún ọ <laughs> torí wọn lọ lè gbọ́gbọ́ gbúgbọ́ látara bẹ́ẹ̀ lọ́n rò rò kérò kọ́lọ́mọ́sà ìṣàánú wa nítorí àsìkò mi ẹ̀yọ́ màyá mi anabiwa muhammadu sallallahu wọn ni yuhadithuna ayana wọn ni ra anabi wọn ma ń jáná gbà mí o wọn kàn sọ nítorí bẹ́ẹ̀ anabi ni ah, òpùrọ́ ni wọn tilka kalima min alhaq yakhtufuha yakhtufuha aljinniyu fayaqarruha fi udhuni waliyihi fayakhlituna ma'aha mi'ata kadhiba anabi eh, ni àwọn àjànú ni wọn lè gbọ́ gbọ́ púpọ̀ lọ́dọ̀ àwọn lẹ́yìísù bí sẹ́yìn ànábì ní lẹ́yìísù náà hùm lẹ́yìísù kankan ẹ ka ọ̀rọ̀ àwọn èèyàn kún kankan àwọn tẹ́ni wọ́n ń sọ̀rọ̀ yín àwọn àlìjánu wọn ni wọ́n máa ń lòkè lọ lè yọ ọ̀rọ̀ gbọ́ wọ́n lè yọ ọ̀rọ̀ tí ń lọ àbí tí ń bọ̀ wá sílé ayé wọn yọ ọ̀rọ̀ gbọ yìí tí wọ́n yọgbọ́ yìí ni wọ́n sọ ẹyọ kan náà lẹ́jọ́ dodo wọ́n wá mixi ọgọ́rùn-ún irọ́ mọ́ tọ́ba ti wá sọ̀kan nínú àwọn ìtọ́jọ́rọ́ yẹn ẹni tó wá wo pé ah àmọ́ tó bá dé pé èyí tó jó òdodo tó gbọ́n lọ́lọ́run bá ní kó ṣe kí ni ẹyẹ lọ́bọ̀ sọ lọ́wọ́ òní kádàrá lọ́run pé yọ sọ tòun ni ah bó ṣe rí náà nìyẹn gbogbo ẹ̀ náà nígbà tí wọ́n ará ṣì rí báyìí ọ̀dà àwọn òrìfà sábàbù bàtà lẹ́la àjọ tàbá tí wọ́n á mọ̀ pé ọ̀nà tí wọ́n gbà gba information eléyìí kò ní yà wá lẹ́nu mọ́ tẹ́nìkan bá sọ eh, nǹkan tí àrò eh, pé kò mọ̀ kò sẹ́ni nǹkan tó mọ̀ lẹ́yìn ọlọ́run ọba wa ṣubuha nínú àwọn ṣubuha òun náà ni pé wọ́n ní òjíṣẹ́ ọlọ́run làwọn òjíṣẹ́ ọlọ́run làwọn ọlọ́run bá ní aliwu na bíkun alamata nazalu shayatin ọlọ́run bá ní ẹjẹ́ ń sọ fún yín àwọn èṣù ń sọ̀kalẹ̀ tanazalu ala kulli afakin athim wọ́n máa sọ̀kalẹ̀ lérí àwọn òpùrọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ìlùkúna asamu'a wa aktharuhum kadhibun wọ́n máa sọ̀rọ̀ sí wọn létí ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ wọn òpùrọ́ ni wọn suratu shu'ara aya two twenty one two twenty three lọ́lọ́run jẹ́ ó yé pé àwọn tí wọ́n bá bẹ́sù ṣe èṣù máa ń sọ information sí wọn nínú etí wọn kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tọ́lọ́ ń sọ kò rí bẹ́ẹ̀ náà ni nínú àwọn ṣubú àwọn ní òjíṣẹ́ lọ́n làwọn ọlọ́run sọ ní Quran yìí pé àwọn òjíṣẹ́ wọn mọ̀ kọ̀kọ̀ aláàfáà ìwọ ṣe ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run gan láti fi ìdí ẹ̀ múlẹ̀ pé wọn mọ̀ yìí àmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yìí máa fi hàn wọ́n níbo ti fi hàn wọ́n yà ní pé wọ́n mọ̀ kọ̀kọ̀ mọ́ ànábì Ìsá ó ti sọ òun ní wa unabbi'ukum bima ta'kuluna wa ma tadakhiruna fi buyutikum ó ní èmi ó sọ ẹ̀ ń èmi ó sì sọ ń fi sínú yàrá yín gbogbo yín inna fi dhalika la'ayatan lakum àmì tọ́lọ̀ ọba aláà fún mi ni tẹ́ fi mọ̀ pé olódodo ni mi in kuntum mu'minin kẹ́lẹ́ gbàgbọ́ sẹ́mi kẹ́ mọ̀jísà ni ẹ̀hẹ́n mọ̀jísà ni àwọn anábì ọlọ́run ọba ali moran aya forty nine òun náà lọ́wọ́ ẹ rí ara mọ̀jísà tọ́lọ́run fún àwọn anábì ọlọ́run látara kálí máa ń tọ́pamọ́ ọlọ́run ọba aláà fún anábì Idris ó fún ní eh, mọ̀jísà yìí pé tó bá ti la ìlà ṣé rí yẹ̀pẹ̀ yóò sì máa ma tọ́ pamọ́ tó bá ti ṣe kí ni jama tó bá ti la ìlà ṣé rí yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ ni yọkàn lálàbá yìí ọlọ́run ti kọ bí ó ṣe là á ńlá tábà yìí wá yóò ṣe kí ni yóò sọ̀kalẹ̀ ibi ọlọ́run gbé tiẹ̀ gbà nìyẹn ọwọ́ adijọ́ kan àwọn sahaba wọn wá ń sọ̀rọ̀ wọ́n ní wa minna rijalun yakhutun náà ìmọye nínú àwọn èèyàn wa tó pé àwọn náà máa ń la ìlà tán láwọn náà àwọn fẹ́ sọ tọpamọ́ tí wọ́n bá ti lalà tán lérí yẹ̀pẹ̀ anabi wa ni káàní anabi yìí minal anbiya riwaya kan anabi dárúkọ Idris anabi ni anabi kan ní àwọn anabi Ọlọ́run ọba yahutu òun náà máa ń ṣe kí ni ní máa ń fala fama wá faka mẹsìlá kọtìhí fàdákà ẹni tí ilà tiẹ̀ tó ṣe déédéé ilà ti anabi yẹn òun náà lè sọ dodo ta ló wá mọ̀ bí ilà rẹ̀ ṣe rí tí ó fi mọ̀ pé ilà òun ṣe déédéé tiẹ̀ ibi táwọn kan sapamọ́ sí nìyẹn ipe yẹ̀pẹ̀ táwọn ń tẹ̀ ọwọ́ ànábì ìdírísù làwọn ti ṣe kínní làwọn ti jogún ẹ̀ ọlọ́run fi ṣe mùjísà fún ànábì ìdírís tó bá sì ti là á ọlọ́run wọn sọ ń tọpamọ́ fún tó ṣé ẹ̀yin ẹ̀yin bẹ́ẹ̀ yìí ṣe wà yín ṣé ànábì ọlọ́run lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ṣé ẹ̀yin mọ̀ bí ìlà rẹ̀ ṣe rí tẹ́ẹ̀fì mọ̀ pé ìlà tẹ́lá ó ṣe déédéé ìlà tó ń lọ́mọ ṣe kí ni tí máa ń là wọ́n fi àyà mùjísà wọ́n fi ń wé ẹ iṣẹ́ bí ńlá táwọn ń ṣe kí ni táwọn ń ṣe bó lẹ́sẹ̀ mà lẹ́yìn náà àdìsí wà rẹpẹtẹ tánàbí nìkan kankan ò gbọ́dọ̀ wọṣẹ́ ànábì òsì ní sọ̀rọ̀ méjì kó ṣe kí ni kọ́ wá takora wọn ọlọ́run ní kọ̀sẹ́ńtọ́ mọ́ kọ̀kọ̀ ànábì ní ẹ gbọ́dọ̀ wo kọ̀kọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ wo fún yẹn ẹ gbọ́dọ̀ lọ́lẹ̀ wo ànábì tó wá sọ fún yín pé ẹ máa tẹ yẹpẹ ẹ máa lálà ọ̀rọ̀ ànábì ò ní takora wọn mùjísà lọ́lọ́run fi ṣe fún ànábì wa Idris kọ̀sẹ́nìkan tọ́lọ́run bá fún mọ́ táwọn àkàbà ń pè ànábì Idris lòún jọ ànìkílótọ̀ jọ ànábì wa Muhammad ànábì wa Muhammad ní kọjọ òun ni wọ́n rán sí ọ kódà àwọn afáà kan sọ wọ́n ní eléyìí ọlọ́run fi ṣe mùjísà fún ànábì wa Ìdírísì ni níbo sì ti lọ ó ti gbé lọ kò sí fẹ́ni kankan mọ́ àbí ọ̀pọ̀ wọn ànábì wa mọ́mọ́ lálà ànábì wọn sọ kọ̀kọ̀ látara bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ yẹn wọ́n ní kò mú rárá alimul ghaibi wala yuthiru ala hi ahadan illa man irtada min rasul ọlọ́run lóun lòun ma kọ̀kọ̀ òun ò sì ní fi kọ̀kọ̀ òun ò ní fi hàn ẹnìkankan àfẹnitóhun bá ṣe kí ni àfẹnitóhun bá yọ́nú sí. Si Eh, min rasuli nínú àwọn òjíṣẹ́ tó ń ránṣẹ́ àfa sidiku àfa ibrahim ṣe ọlọ́ọ̀lọ́rọ̀ yóò ní ọlọ́run fi kọ̀kọ̀ àwọn náà ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run sì ń rí fáṣí ń bí suratul jin aya twenty six kí wọ́n ní àbáyọ fún mùsùlùmí ẹ̀yọ́ màyá mi tí nǹkan bá rú wa lójú ẹgẹ́ bẹ́ẹ̀ lọ́tí mo sọ lẹ́ẹ̀kan pé tá a bá ti ń gba nǹkan ká máa ṣe kí ni ká máa fi míì ká máa fi rọ́pò tí nǹkan bá ti rújú ó fẹ́ ṣe kọ́ọ̀sì méjì ọmọ yìí tó ṣe bóyá engineering ni bóyá medicine ni ọ̀fẹ́ travel abroad ọmọ ibi tó lọ ọ̀fẹ́ tajà ọmọ ibi tó ta ọ̀fẹ́ lọ́kọ ọmọ ẹni tó fẹ́ àbọ̀kan tó rí náà mọ̀ bọ́dà bí ọ̀dà mọ́ gbọ́dọ̀ ẹnìkan kan lọ o ọ̀dọ̀ Allah nìkan ni kó gbà lọ toró nìkan náà lọ́ máa kọ̀kọ̀ tó bá gbọ́dọ̀ ẹlòmíì lọ ó ti ṣìnà kí náà wàá ṣe ọwọ́ ìgbé nẹ́fìlà nàró àfọwọ́ Jabir ibn Abdullah wọ́n lànà bọ́ Muhammad sallam yu'allimuna al-istikharata kama yu'allimuna as-surata min al-Qur'an ànábì àwọn akọ́wọn ní istikhara talabul khiyar tọ́lọ̀ bá táwọn ọmọ yìí táwọn ṣe anabi àwọn kọ́ àwọn bí sẹ́ mọ̀ kọ́ àwọn ní sura Qur'an ní mọ̀ kọ́ àwọn ní istikhara yekul anabi wa sọ báwọn pé idha hamma ahadukum ẹnì kọ̀ọ̀kan yín tí ọ̀rọ̀ bá ti dàrú mọ́ yín lọ́wọ́ bil amr falyarka àràkàtẹ́ẹ̀nì ẹgbẹ́rẹ́ ka méjì nàró mẹ́ngẹ́rẹ́ ìfàrídọ̀ yàtọ̀ sáwọn ọ̀run ọ̀ràn yẹn yín thumma liyekul lẹ́yìn gbàtẹ́ bá ti wá kí raka méjì náà tán fatiha àti sura tó bá rọ̀ ọlọ́run fatiha àti sura tó bá jẹ́ kínní tó bá rọ̀ ọlọ́run ó gbé náfìlà nàró láwọn àsìkò tó bá ti sálámà tó báyìí ọ wà tẹ́wọ́ o lè ka lárúbáwá tó bá fẹ́ kà yìí tó o bá sì má o lè ka yorùbá ọ tẹ́wọ́ sọlọ́hún anabi ni idha hamma ahadukum ẹni kọ̀ọ̀kan yín tọ́lọ̀ kan bá ti dàrú mọ́ yín lọ́wọ́ ẹgbẹ́ nẹ́fìlà náà ro tẹ́ bá yẹn nẹ́fìlà tán ẹ wá máa sọ pé Allahumma ìwọ ọlọ́run inni astakhiruka bi ilmika ma wọ ọlọ́run bá bá mi ṣẹ̀ṣà yìí ń wákọ̀ bá mi ṣẹ̀ṣà èyí tó bá da ń bẹ̀ wa astakdiruka bi kudratika fún mi lágbára kí n lè ṣèyí tó bá da wa as'aluka min fadlika al-azim ń bí ọ nínú ọlá àwọn ọlọ́run tó tóbi fa innaka taqdiru wala aqdiru èmi ò lágbára ìwọ ọlọ́run ló lágbára èmi ò lágbára o láti ṣẹ̀ṣà èmi ò èmi ò lágbára kí n ṣẹ̀ṣà kádàrá tó wù mí ìwọ ọlọ́run nìkan lọ́ba tó ṣe kí ni wọ́tọ̀ lágbára ta ni sọ̀rọ̀ yìí jama rún ta ni sọ̀rọ̀ yìí ànábì ni sọ̀rọ̀ ṣe ìgbà ànábì náà ọmọ tó pamọ́ yín sẹ́ ń bẹ lọ́ni àdébí sọ fún aládùúrà yóò ládùúrà tóun náà máa ń ṣe nìyẹn ẹ̀yin náà máa ṣe kínní ẹ máa ṣe é wọ́tá àlàmù wọ́lọ́mọ wọ́lá àlàmù ẹ̀tún gbọ́ èmi Muhammad èmi ọ̀ma o ànábì ní bẹ́ẹ̀ mi ṣe ń wù yẹn náà máa wí bẹ́ẹ̀ wà á ń ta àlàmù lùkùyù wọ́lọ́mọ tọpamọ́ aláhùnmọ̀ ìwọ ọlọ́run yín kún tata àlàmù àná hadha al-amr tọ́ba pé ọ̀rọ̀ yín ẹ khairun li dáadáa ní fún mi fídí wà máa ṣe wà á kí tó jẹ́ pé yọ padà da fún mi nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí tó jẹ́ pé ilé ayé mi ọ̀dà ń bẹ̀ àtibọ̀tán rẹ̀ ọ̀dà fàkìdírì ùlì mọ́sàjẹ́ ọbọ̀ sí bá mi kádàrà rẹ̀ wọ̀yẹ̀sírì ùlì jẹ́ ọ̀rọ̀ fún mi thumma barik li fi kọ́ fà àlùbáríkà sí fún mi wàyẹn kúnta tá àlàmú anna hadha al-amra ìwọ ọlọ́run tó bá rí pé ọ̀rọ̀ yìí sharru li aburú ni ẹni tí mo fẹ́ fẹ́ yìí ọjà tí mo fẹ́ tà yìí mo fẹ́ lọ yìí tó pé aburú bá ni fídí ni wọn máa ṣe yọgbèsè lọ́wọ́ mi yọgbàyé mi jẹ́ wa akbata amri àtibọ̀tán rò ní dáa àjílì wa àjílì bóyá nísìnyí àbílẹ̀ fasirifu ani masa yi kó lọ́dọ̀ mi fasirifu ni ani yé mi náà kó n bẹ mọjà àpàdé ara wa wakadiri leyal khayra haythu kana thumma arudini bi kọ wa ka dara yitọba da fún mi níbo mi kọ de fi ore síbẹ̀ fún mi kọ yọnu sí fún mi èyàn onífèrè kan lẹ wájú Ọlọ́run kó béèrè ìṣẹ̀ṣà kọlọn tó wá darí ẹ wọgbó fi àwọn tí wọn wo sẹlẹ àwọn tí wọn tẹ yẹpẹlẹ ọwọ alẹ sinẹfìlà ọwọ afẹrẹ kan lẹ Ọlọ́run tó wá darí rẹ síbi tí ọdá Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní tá a máa ń ṣe nìyẹn gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ̀yọ́ màá yá mi níparí ọ̀rọ̀ mi àdọ́rọ́rù ìdíyà ìlímìlẹ́gẹ́ wà ìtìyà nìkan in wọ́n ní kéèyàn máa lọ lè wọṣẹ́ àbí kéèyàn múṣẹ́ iṣẹ́ wíwò kéèyàn múṣẹ́ wíwò láàyò kéèyàn máa fi ṣiṣẹ́ wọ́n ní alákọ̀ọ́kọ́ náà àdáwò tí wọ́n máa bá yàn òun náà ni pé èyàn ó di kèfèrí lábẹ́ ẹ̀sìn ọlọ́run téèyàn bá ti gbàgbọ́ béèyàn bá gbàgbọ́ yóò kírun fọ́tí dèsì kò gbọ́dọ̀ mọ́ kí wọn ò sì nígbà lọ́wọ́ ẹ̀ nínú àdáwò tí wọ́n máa bá yàn òun náà ni pé ẹ̀mí yẹn ò ní balẹ̀ inú yẹn ò ní dùn wàláhì láàrin ọkọ àti ìyàwó láàrin ọmọ àti bàbá wọn ní iṣẹ́ wúwo yìí máa ń dá pẹ́ǹtù kálẹ̀ lẹ́yìn náà ọkàn ò ní balẹ̀ yìí máa ń dá ọ̀tá lẹ̀ yìí sì máa ń fa ti èèyàn òfin ní jẹun lọ́dọ̀ bàbá tí ń wo yẹpẹ̀ olùwádìí káhìn anábìíní ẹ̀ gbọ́dọ̀ jẹ owó owó bàbá adáfá àbóyẹpẹ̀ owó tó bá rí níbi yẹpẹ̀ yẹn fifty fifty naira tó ń dà níyànjú yẹn àbí one thousand àbí bẹ́ẹ̀lì tí wọ́n ń gbélé yẹn tó bá dé pé iṣẹ́ tí ń ṣe nìyẹn àdébí ni àwọn iṣẹ́ àràmù téèyàn gbọ́dọ̀ náwó rẹ ni bẹ́ẹ̀yẹn bá lè náwó ẹ̀ oyin ti jè wọ̀ látara bẹ́ẹ̀ àní gbowó lọ́wọ́ ẹ̀ oye bóbùn wa lówó àkọ́sí lọ́wọ́ àní jẹun lé rẹ̀ lẹ́yìn náà àní kírun lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ lèmọ́mù tó bá jẹ́ kíni tó bá jẹ́ ìmáàmù àní kírun lẹ́yìn rẹ̀ tó bá kí tiẹ̀ tán àwa náà wá ṣe kíni àwa náà wá kí titi wa mo wá bẹ̀ lọ́wọ́ ọba àlá ọba alágbára ọba aláàánú ọba tí ń máa ń ṣọ́ ẹrú rẹ̀ tí ìgbàgbọ́ rẹ̀ òfin ní bọ́ọ̀lẹ̀ kọ́lọ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa abẹ́ lọ́wọ́ ọba ọba aláàánú àdánwò tí ọba wa tí wọ́n fi fà wá lọ́wọ́ tí wọ́n fà wá lẹ́sẹ̀ pé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ afa nítorí sọ yẹn ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ o ẹ̀yin gbọ́dọ̀ wádìí sí eléyìí o àdánwò eléyìí pọ̀ o kọ́lọ́mọ́jọ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́run bá là ee ogun tó bá ti pè ní ìròyìn wọn ọlọ́run ee ọlọ́run mọ̀jẹ̀ àfi ìròyìn ẹnìkan ní àwọn ẹ̀dá ọlọ́run ìmọ̀ àkọ́kọ́ ìròyìn ọlọ́run ni ìmọ̀ àkọ́kọ́ ìròyìn ọlọ́run ni ìdíhàwó elimilgeib ká máa pẹ́ àmọ́ kọ̀kọ̀ ìtìyánu káhìn wal arraf ká máa lọ́dọ̀ àwọn tí wọ́n bá wa wó kọ̀kọ̀ ìmọ̀ yọ̀yàn kó ní islam ni àwa bẹ̀lọ́n ẹnìkọ̀kan ọlọ́mọdé islam wọ́n bàjẹ́ o kọ́lọ́n sàlékún àgbóyẹ̀sìn wa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 بل ادارك علمهم في الاخره